أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد صلى الله عليه وسلم أفضل الصلاة والسلام وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run. Alhamdulillah. A fi ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. A fi ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run. Alhamdulillah Rabbil alamin. Wa in ta'uddu ni'matallahi la tuhsuha. Bàbá ní ká máa ka orí Ọlọ́run. Ọ̀nkà ń fẹ́ bù orí tí ò ṣe é ni ṣùgbọ́n pírọ́blẹ́mù tá a ní nípa wa tá a jẹ́ ọmọ nìyàn àìdúpẹ́ fọlọ́ ìrìnmàlú aládàáwùdà ṣùkọ́ wákọ̀lí ló ń ní ní ìbáàdí àṣàkù fẹ́rẹ́ èèyàn díẹ̀ tó bá gbọ́ fọlọ́ tàbí sọ́lọ́lá tí wọ́n sì ní àròjinlẹ̀ àwọn náà máa ń dúpẹ́ fọlọ́ ọ̀pọ̀lọpọ̀ wa máa ń rò pé torí bá àti ilẹ̀ private jet torí pàtí ìra mọ́tò 29 million torí pàtí ìkọ̀sẹ́wọ́ sórí bíbù a máa rò pọ́lọ̀ òsè wa lóore ìjàmọ́ ẹ̀jẹ̀ kan sọ reality ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe kọ́ jókòó yìí gbogbo ẹ̀ tọ́kọ́ jókòó yìí wà láì orí tọ́lọ̀ ń ṣe yín 5 trillion kọ́ra alhamdulillah bí mo ṣe ń wò wáyìí alhamdulillah mi ìrẹ́lẹ̀ kàkà tó fọ́jú mọ́ wa ìjẹ́bọ̀ sára fọ́jú ń bì kéèyàn ọjà fọ́jú kì í ṣe problem bàbá wa ibn Baz former mufti Saudi Arabia afọ́jú ni wọ́n gbogbo ayé ló sì kẹ́kọ̀ọ́ lọ́lọ́fẹ́ ka fàtàwà wọn. ẹ máa wò ní ọwọ́ ọpẹ́ rí mi tí má bèrè pé láwàní tí mo wé yìí sóní green àbí blue èyí tẹ́ tó kọ sóní green kò ní green sóní blue bẹ́ẹ̀ sóní white ó ní sóní red ẹ̀jẹ̀ láàrín tí mo wé rẹ́dà kiri o ọyẹ kẹ́ ẹ̀sọ́wó fọ́lọ̀ lórí eléyìí ẹjẹ́ tó wá sọ fún yín tẹ́ ẹ bá dọ́dọ̀ àwọn officials tó jẹ́ pé ojú náà ń ṣe tójú bá ń wò bàlàbàlà tó fẹ́ rẹkọmẹ́ndì glasses wàláì gíláàsì tó lé ní two hundred thousand one hundred thousand ọwà. gíláàsì tẹ́ ọlọ́wọ̀n gbowó ojú o kẹ̀kẹ́ fi tọ́lọ̀ bá wá fẹ́ nígbà tẹ́ bá ra gíláàsì two hundred thousand tọ́lọ̀ bá fẹ́ gbowó ojú ńkọ́. kẹ́ ẹ bá dọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe tí mò ń sọ̀rọ̀ ẹ̀ ń ṣe aláwàkùrà mo ní sẹ́rẹ́ ẹ̀dì wà ní láwà ní ẹ lọ́wọ́ à ń bẹ̀ ẹ gbọ́ mi nì <laughs> tẹ́ ẹ bá gbọ́ mi ẹ̀ lé gbọ́ tí mò ń sọ kẹ́ ẹ lè fi. tọ́lọ̀ ń bá fẹ́ ẹ dọ́dọ̀ àwọn tí wọ́n máa ń tọ́jú etí sábà ní wọ́n ti kéde kan bọ̀ ní létí ọ̀sán yóò jáde létí òsì ẹ ti dára half million. Bàbá lẹ́ẹ̀mọ̀ ká oògùn kan fẹ́ sí ẹgbàrún over fifty hundred thousand. Bí mo fẹ́ sọ̀rọ̀ fẹ́ ń gbọ́ yìí, èló lọ ọlọ́run gbà kí lẹ kán sí etí tẹ̀ sí ń gbọ́rọ̀ mi. Sọ́lọ̀ ń gbowó. Atẹ́gùn ń fẹ́ fáárẹ̀ tí fi ọ́síjìn nínú àwọn tá a jókòó yìí. Mo wò ráǹdì ní ẹ̀rẹ́ ń fẹ́ kọ̀ lẹ́ẹ̀sì ọ́síjìn máa rẹ̀. Wàláì téèyàn bá fi ọ́síjìn mi láàrin ọ̀sẹ̀ kan, ó súnmọ́ kí wọ́n ta dúkìá rẹ̀ ó súnmọ́ kan gbowó fún online àfi tówó bá wà nílẹ̀ fámìlì wọn wọ́n talẹ̀ fámìlì nítorí ẹ̀. tí mo fẹ́ sọ̀rọ̀ èmi ń sọ̀rọ̀ àwọn olóyìnbó là we breathe in kill and breathe oxygen and we breathe out carbon dioxide èló lọ́lọ́run gbà fún oxygen tá a mìínú oxygen ti ilé ayé èèyàn sanwó fún ẹ Asọrọ wá níbi ká dúpẹ́ fọ́lọ́run alhamdulillah jẹ́mọ́ ọlọ́run ọ̀wọ̀n afẹ́ nǹkan kan lọ́dọ̀ wa wà máa ń kọ̀ lákìtù ìjìnlẹ̀ wà gbogbo wa la jókòó lórí àga ìdí tá fi jókòó àwọn kan náwó sí lọ́wọ́ wọn à lè dájókòó àwọn náà bọ̀ sẹ́dájókòó wọn tún fẹ̀yìn lélẹ̀ ẹ̀yìn kan tó fi lélẹ̀ ń gẹ oníṣìká tó sanwó bọ́ọ̀lọ̀ lórí ẹ̀ ìjọ téèyàn ò tó ní ṣe lọ́wọ́ mọ́ nǹkan bíi méjì làwọn àáfàá ló lè fa kéèyàn má ọba ti kú wá búdì rọ̀bákà àbá yá sí yákàlì ṣíjẹ́ ọlọ́run ni ó ni ò tó fi kú ikú àtàyà sí akàlìmọ̀ òun ìjọ ọba ti kú báyìí tó di máa ń rọ bùkà torí èèyàn ti pé ìjọ tó pè jù rẹ̀ kálọ́ pé á ìdíta àṣìlọ́ọ̀dẹ́ yìí wọ́n ní ká máa wọn wà ni ẹni ń nífẹ̀ẹ́ sí jù wa ó ṣe tó tó fi kú ni ara ń tó sọ kẹ́yìn ẹ̀rù máa ń wà tá a bá ń kà wọ́n ní bàbá nàbí wà lórí bẹ́ẹ̀dì àìsàn tó wá ń bí kí lọ fẹ́ sọ ọ́ lẹ̀ fáwọn èèyàn rẹ báyìí ànábì ní asọ̀láàtà báwọn àfáà ti fún wọn fún ní fáàkíà kò sọ pé asọ̀láàtù kò dẹ̀ sọ pé asọ̀láàtì àwọn tá a bá jọ ọmọ ilé kéwú ànábì ní asọ̀láàtà asọ̀láàtà asọ̀láàtà wà máa mọ́là káàkiri àìmọ́ ọkùnrin àṣẹ ilisa mo sọ láàtà ẹdún ní mọ̀rún o ẹ kírun kú o ẹ má fi irun lé o ẹ má jẹ́ mọ́sálásí ọ̀dà oró o ẹ má bọ̀ lóyún odi o ẹ má ya kíkandá kan sí o ẹ kírun kú ni o wà má mọ́làkàtì àyìnmá lọ́kàn kírun yẹn ọmọ bá wà á di pé mọ́sálásí ọ̀dà oró gbogbo àwọn tọ́lọ̀ ń kó sí kápá lè yín ẹ mójútó wọn o. jẹ́mọ́ ìwọ́n tàbí ẹ̀sàrà sọ kẹ́yìn kò sọ pé àtìdárọ́tà àtìdárọ́tà kò ní ẹmójú tó bísínẹ́sì rí fẹ́ kankan bẹ ọlọ́wọ̀n fẹ́ ká kò fẹ́ ká professional beggars ìlàṣẹ́ máa ń sọ tá a bá wà láàrin àwọn ọmọ ìyá wa haúsá pé ẹ tọrọ kì ní wòrò nílẹ̀ yìí náà lọ́hùn àwọn Yorùbá tí wa náà ti wá ń di professional beggars èyàn ya tí ó máa tọrọ kí kán ní kí ni sẹ́ rẹ ọwá ń tọrọ wọ́n ti ámọ̀ tó tó fẹ́ tọrọ owó nù mùsùlùmí máa ṣe yàn mùsùlùmí máa ṣe wàhálà ni mùsùlùmí máa ṣe kí ni ní ṣiṣẹ́ sísà lè ní mistake táwọn èèyàn ṣe ni pé àwa àfa àtà nǹkan ọwọ́ àmì tí màá sọ ń gbà má mọ̀hágúnù tí ń pèrò mọ́sálásí ó ní ìdíkọ́ màgbà ta ní ìmáàmù ti kírò iṣẹ́ ló ń ṣe lóòótọ́ iṣẹ́ àgùntàn náà ni ṣùgbọ́n ẹ bá dé tí ó kìrò fún kọ́ ẹni tí pé háyà ọmọ sórí ibú ìtumọ̀ tí ń sórí ire kí ni ìdàkejì orí ire ẹ má sórí o ìrún ẹjọ́

ọ̀rọ̀ rúdọ̀wọ́ yín wà máa málàká tí àìmánù kan gbogbo àwọn tọ́lọ̀ ń kó sábẹ́ yín àwọn ẹrú yín àwọn ọmọ ọ̀dọ́ yín ìyàwó yín ọmọ yín ọmọ akéwù yín ọmọ iṣẹ́ tẹ̀ ń kọ́ gbogbo àwọn tẹ́ ní kápálé lórí ẹ wọn ẹjá wọn náà máa kírun ẹjẹ́ ká máa ṣètọ̀ lọ ìdí oríire wà nìyẹn ìjọba ọ̀sẹ̀ ìtàn òbí àtàrà ń sọ kúrẹ́ ilé ìsẹ̀ tó sọ wípé oúnjẹ yín oúnjẹ yín ẹ máa mú tí ilé lórí torí pé gbogbo àwọn nǹkan kan jẹ iṣẹ́ ta láti jẹ́ máa iṣẹ́ ọlọ́run iṣẹ́ ta ni Bàbá rẹ̀ ló wà sí kí àwọn aṣíṣẹ́ ọlọ́run ìjọba orí àbí òjò iṣẹ́ ta láti ó iṣẹ́ ọlọ́run ẹ wo bá ṣe ń gbin àgbàdo tójú ọ̀bà àròsẹ̀ ìgbàgbàdo lè jà nílé ìjì irrigation method nínú àgbíríkì ẹgbẹ́ lọ bu omi níbi kan kẹ́ máa fi fún oko ṣe bàbá yìí ló fún mi bẹ̀. tọ́lọ́ bá ní kó bu ọ̀gbẹ́ nǹkan odò gbẹ kànga gbẹ sọ́mọ̀ gbẹ gbogbo ayé gbẹ wàhálà dé àbí òdì àwa gan gbẹ táàkù. iṣẹ́ ọlọ́run ni pé kí láà jẹ kí láà mú ṣùgbọ́n ọlọ́run fẹ́ ká jókòó lásán ọlọ́run fẹ́ ká ṣe ìgbìyànjú ni kí wá ní sẹ́ẹ̀ tiwa iṣẹ́ tiwa ni ká ṣe lọ́wọ́ ìyẹn ló wá fa wá sí ìlónìí wọ́n ní ká sọ̀rọ̀ pa causes of backwardness of Islamic practices in our communities and solutions. kí làwọn tó ń fa kí àjòrẹ́yìn ìfàsẹ́yìn lílẹ̀ kọ́ máa bá ètò ìsìláàmù láwùjọ wa kí wá ní solution kí lójútùú eléyìí tí ìsìláàmù wá sí fẹ́rí tọ́píìkì yìí mọ̀ọ́dún mọ̀ọ́yìmọ̀ jíjàn wà láì tọ́píìkì tó nídìí kí gbogbo wa ká bẹ̀rù ọlọ́run lórí ẹ̀yìn àtẹ̀lé tí sọ̀rọ̀ àtẹ̀lé tẹ̀ torí wọn bá ti sọ fún wa wà lánàṣà lánà lẹ́bí ìnà òru sílà ilẹ̀ iye ni wà lánàṣà lánà límọ̀rẹ̀ sàlóòrùn sẹ́rí nínú ẹ̀tọ́ yẹ káyà rẹ̀ ọmọ ẹja jù làwọn tá le tí n bá ń kà ìgbàrí tí máa ń dá kà mọ́ ọlọ́run bí a ṣe. ìfún wa ó máa rọ̀ ìfún àwa àfà yóò máa wá rò nínú jáàná mọ́ ọlọ́mọdé ni àti gbogbo àwa àfà ò wà ń bẹ́ wọn. wọ́n máa wá béèrè pé kí ló dé àánà kọ́mọ ńlá àyà kọ́mọ ńláwù àkàràmà kọ́mọ ńláwù kí ló dé. Ah, ah, ah, alhamdulilayi ìfún yín rò ìfún àfọ ọmọ wa rò nínú jáàná mọ́ àwọn ọmọ náà gbọ́dọ̀ pé àá ti ẹ̀gbọ́n orú àwa nígbà táwa wà láyé ìbáwò ètò ayé kí n lọ bí I akẹ̀mọ́ kí ìdí lẹ́nu jù lọ́jọ́ ni so àtẹ̀wúrẹ̀ ìtẹ̀ tó wá kè fóyè sí àrùn ànábì sallallahu alaihi wasallam nínú tíra táwọn àfàwà tá a mọ̀ ẹ́ kà lé kéwlé years àjọgbé inú ilé kan náà ní yànà àdìgún ilé bàbá àwọn máa ń ṣe wá àti fáwọn aládùúgbò gbogbo ìnáwó tá a bá tẹ̀ láwọn ọ̀sán sọ kí ni kí o lọ àwọn náà máa ń ṣe wáàsí tọ́ra máa kéwù pọ̀ kọ́lọ́ bá fọ̀rọ̀ kẹwọn wọ́n máa kéwù gan ni wọ́n wà láyé bàbá àlàyé mo ti ní wọn ti bẹ̀ à èyí bẹ̀rẹ̀ bí máa ṣe lòkè mú òwúrọ̀ àbá ti kó láyé ni ìyàwó ti dàgbà lọ o àbó ti dàgbà torí pé wọ́n ti ọjọ́ ti pẹ́ alhamdulillah jẹ́rẹ́ bá gbọ́ mi o sẹ́rí nínú tíra tá a máa kà lé òun ni tíra búgíyàtúlì mùsùlùmí sẹ́yìn àbájú ká wà fáwọn àti tóka jù àlẹ́ àtọ́ka ọgbẹ́ wọ́n tí lórí sálà nínú tí àtàwọn àfáà fi máa kọ́ wa ń lé alẹ́ ní bókí àtúrì mùsùlùmí àfáwọn anákọ́ máa sàlàyé ẹ̀fà wa àdìsí yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àwọn àfọ́ ọmọ wa rùn mo gbé lọ́dọ̀ àwọn tá a já àfáà nígbà tí n bá dọ́dọ̀ ẹ̀yìn fẹ́ ìfá àfáà a máa wá sọ ọlọ́mọdé mi àfihàn wà nù wa a máa sọ wípé sórí ìtọ́jẹ́ kí fò mi ọ máa rò kúntù ámìrùkùn mọ̀ ń pa yín láṣẹ ni wà láàtí etí mo ní ẹ̀mọ́ ṣe yẹn èmi gangan ò ṣe gbogbo bá ní ẹ̀mọ́ ṣe èmi gan ò ṣe mo wá ń kọ̀ fún yín wà á tí yìí etí mo ní ẹ má ṣe lèmi gán ṣe ní kọ̀rọ̀ ètò jẹ́ kí fún mi ọmọ àrùn náà.

wàhálà ni ọlọ́ọ̀ni àwọn ṣe báyìí ni wọ́n ṣe àdánwò ni ọlọ́wà bí jẹ́ ká fáàsì o ìdí abákù sí torí dè wá àìsè màlẹ́ká o wọ́n sì wá fẹ́ ká wo kí ló ń ṣẹlẹ̀ gan tọ́jọ́ sí wípé ó ṣe yẹ kí ìsìláàmù ò nípa kó lágbára ká máa ráwọn èèyàn kan máa ṣẹ̀sìn ọlọ́run tó fi yẹ kí náà ìsìláàmù ọmọ lọ wájú ọwá ń jàjò rẹ̀yìn kí ló fàdẹ́ mo lísì nǹkan twenty two sí bí. jama nǹkan mélòó. twenty two. sẹ́wárí ibi àwọn nǹkan tí mo lísì ibẹ̀ náà ni solution wà what an opposite ni tí n bá sọ wípé kébi ọ̀pá àyàn kí ni ìdàkejì ẹ̀ kéèyàn ó yó tí n bá ní kéèyàn fọ́jú kí ní ìdàkejì ẹ̀ ó ríran tí n bá ní kéèyàn kúrú kí ní ìdàkejì ẹ̀ ọ̀gá torí náà tí bá ti lísì àwọn nǹkan yẹn lọ ibẹ̀ náà láti máa wá solution ṣùgbọ́n nǹkan kọ́kọ́ kan kálukú wa níjọ́ tá a bá déwájú ọlọ́run ipò wo Islam nínú òlù tá a nílé iṣẹ́ tá nínú ìjọba wa nínú láńlọ́ọ̀dù àdúgbò wa nínú fámìlì wa ìpòwò la bá ìsìláàmù ìpòwò la fi sí. bàbá ńgbà tá à ń bọ̀ ọdún mọ́tò ṣe mọ́ sọ̀rọ̀ dádì mi bàbá tèmi àáfà ìmọ̀ dádì mi dáadáa lónìí tí wọ́n sọ̀rọ̀ yìí márùn-ún ọmọ wọn jẹ́lẹ̀ àtòǹgbòjú. èmi jẹ́ pẹ́lẹ́ àbẹ́sí ìsáàfà wọn a máa wí láwọn ìlọ́bí sára sí wọn a máa pè wọn àwẹ̀ títù ṣàwárì ah. àwẹ̀ mẹ́fà tá a máa gbà lẹ́yìn rọmọdán èmi ò tí mọ̀ fáànà bíi sọ wa àwẹ̀ tá a tí sì làwọn gbà náà sí lóòrù ó wọ́n bá fámílì wọn nípò kan nínú Islam wà láyé kò tí wọ́n fi sí ọ̀dà àdúgbò tí wọ́n bá lọ. àwa bá a kéwú bẹ ẹ̀rù ń bá wa báyìí pé ipò táwọn bá Islam nù fámílì wa báyìí ọlọ́jà wa náà òfin sí tọ́da àjù bẹ́ẹ̀ lọ. gbogbo àwọn ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ọmọ ẹbí bàbá wa kó wọn mọ́ra wọ́n dẹ̀ ń sọ wọ́n di mùsùlùmí òdodo sẹ́ẹ̀rí kálukú wa náà àtẹ̀mí tí mo sọ̀rọ̀ kẹ́nu ọmọdún lásán tẹ́nu tiwa náà bá dùn lásán wàhálà tó níwájú ọlọ́ ìpòwó ní Rashid Hashim ìpòwó lọ bá ìsìláàmù ládùúgbò tó ń gbé lérí àmúsílímù ìbòwó lọ fẹ́ fi sí ìbòwó lọ bá ìsìláàmù nílùú Ìbàdàn lọ́yọ̀ọ́ state ìbòwó lọ fẹ́ fi sí ìbòwó lọ bá ìsìláàmù lọ́yọ̀ọ́ state ìbòwó lọ fẹ́ fi sí ìbòwó lọ bá ìsìláàmù ní south west ilẹ̀ Yorùbá ìbòwó lọ fẹ́ fi sí ìbòwó lọ bá ìsìláàmù ní Nàìjíríà ìpòwó lọ fẹ́ fi sí ìpòwó lọ bá ìsìláàmù láfíríkà ìpòwó lọ fẹ́ fi sí ìpòwó lọ bá ìsìláàmù lágbàáyé ìpòwó lọ fẹ́ fi sí. sẹ́ẹ̀rí gbogbo ẹni tó bá já sí wípé ìsìláàmù láti inú yàrá rẹ̀ ó ti kọ́ da petrol sí ìsìláàmù ó tún ní ẹ bá ń kó gáàsì petrol nìkan ò tó ẹ tó kó gáàsì sí ọyẹ ẹ bá ń kó ògùn náà ẹ wá bá mú sànà bíi one thousand ọyẹ ẹ sá kọ́ ẹ kí Islam ò jóná wà láìsọ̀ bá dọ́dọ̀ ọlọ́run kò lè wà lùtẹ̀ náà òun náà jóná lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ọba Islam nípò tí ọ̀dà sẹ́ni ẹ mọ̀sẹ̀ mi ṣe kò sí dọ́kan tí Islam wà nípò tí ọ̀dà àwa là ní problem ẹ̀yin lẹ̀ ẹ̀sẹ̀ Islam tẹ́ ẹ bá dáwọn àwùjọ kan wà láì lóyún ọmọ ẹ̀dọ̀ ṣẹlẹ̀ láwọn èèyàn wa sábà dé ní ájì bọ́sẹ̀ máa ń ròyìn Saudi hmm. jọmọ́ ẹ̀jẹ̀ wa mú báyìí àwa nínú ìsìláàmù jáde rẹ̀yìn Ọ yẹ ká kọ́ gan pé kí ló jẹ́ àmàtì náà ìsìláàmù jáde rẹ̀yìn ìjọba ẹ̀dá lónìí àwọn àfáà láwọn nǹkan kan bẹ kan náà ṣe kí ni o ó ń jáde rẹ̀yìn ẹdín kẹsàn mẹ́ta sí márùn ìjọba ti sọ n tó wá sọ àwọn tó fa kí náà ọmọ jáde rẹ̀yìn àwọn àfáà ní nǹkan alákọ̀ọ́kọ́ tẹ́ màá rí láwùjọ kan pé ah, wàláì iná ìsìláàmù ń jó àjòrẹ́yìn láàrin yìí nǹkan àkọ́kọ́ ń bẹ̀ gẹ́gẹ́ òun ni àwùjọ tẹ́ ẹ bá ti rí wípé àlàkídátùlì ìsìláàmíyà àsọ̀híà ìmánì àdìsọ́kàn ìgbàgbọ́ òdodo ìsìláàmù ó ti ń kágbánlé ó ti ń kásẹ̀ ńlẹ̀ ìmọ̀ ní àwọn èèyàn tí ó ti ẹgbà ni wa ẹjọ́ ànábì àsálà èèyàn bíi méje mẹ́fà kú ẹ̀. sáà rí ìgbàgbọ́ òdodo àwọn èèyàn ò ní gbàgbọ́ ní ọlọ́run mọ́ nǹkan gbàgbọ́. tẹ́ ẹ bá ti rí nìkan àárín òun àtọ́ ọlọ́run kọ̀ọ̀rọ̀ rẹ̀ burú sọ́lọ́run kò ní gbàgbọ́ nú ọlọ́run kò ní gbàgbọ́ nú fúlàní kò ní gbàgbọ́ nú ọjọ́ kẹyìn kò ní gbàgbọ́ nínú ìṣirò sàárè ìyà sàárè ìkẹ́ sàárè kò ní gbàgbọ́ pé gbogbo àwọn tó bẹ̀rẹ̀ kéèyàn gbàgbọ́ tọ́pìkì kan lọ́tọ̀ lọ́rọ̀ ìgbàgbọ́ òdodo kò lè fásitì tẹ́ ẹ bá ti wá wo àwùjọ ilẹ̀ Yorùbá ìjàmà wọ́n ń ṣe eléégún lọ́wọ́ ní Ìbàdàn báyìí àdúgbò tèmi ti wá muslim ẹ bá mọ muslim dáadáa nígbàdàn yìí o kì í ṣe pé mo fi ń fi ẹ̀yà mẹ̀yà o lè máa àdúgbò tọ́lọ̀ ń gbàdúrà rẹ̀ lábala Islam tó tó eré àmúsùlùm wà láìsọ bá màjá àjọsọ ilé ike ó pọ̀ lérí àwọn láti muslim lẹ́gbẹ́ dá ilé ike ó pọ̀ rẹpẹtẹ láti muslim lẹ́gbẹ́ dá ṣùkú mùsùlùmí pọ̀ rẹpẹtẹ láti muslim lọ́jọ́ ọ̀sán láyé tòrò ló ńlá ládé epo lábọ̀ọ̀gọ̀ ẹgbẹ́ dá tọrọ kó tiwa nu àwa máa fẹsẹ̀ rìn tẹ́lá àwọn bàbá wa ń gba kékeré ni kò síbi tí ìfẹsẹ̀ rìn dé mbẹ́ mọ́sálásí pọ̀ lọ rẹpẹtẹ lọ́tún lọ́sùn ṣùgbọ́n bó ṣe pọ̀ eléégún kò dádùgbò wa rí wà láì mo ti reléégún lọ́dún wà láì léégún dé mùsùlùmí lọ́dún gbogbo ojú ara mi rí níjọ láti 1987 làwa kó délé wa ládùúgbò mùsùlùmí 1987 ní bàbá mi kó délé wọn èdè sinimá mú bẹ́ẹ̀ dòmí àdúgbò bẹ̀lẹ̀ mi náà nílé sí jẹ́bẹ́ ẹgbẹ́ gbọ́ mi dáadáa o wà láì lè rí eléégún rí kó dérí àmúsí wà láì bó tẹ́lẹ̀ eléégún lọ́dún ó sọ pé mú àwọn ọmọ wa tí wọ́n ègbé eégún tẹ́lẹ̀ àwọn náà ṣe kéde wọ́n ti ń gbé eégún ṣe bá kọ́ di pé ìgbàgbọ́ òdodo ó ti ń lọ ọlẹ̀ ẹgbà pé àwọn tó wà láwùjọ wàhálà ṣe kí ni o wàhálà dé jẹ́mọ́ tẹ́ ń bá mi lọ ẹlẹ́kejì إذا كانت المساجد فارغة عن المصلين إذا كانت المساجد فارغة عن المصلين àfọ́ nígbà tẹ́ ẹ bá wo àwọn mọ́sálásí ìjọba ẹ̀jẹ̀ gbọ́ mi dáadáa o ẹ wo àwọn mọ́sálásí kọ̀ọ̀bá táwọn tí ó kírun mọ́. jama nínú Ramadan ṣé mọ́sálásí máa kó àbí máa dínkù sẹ́rí tí mọ́sálásí bá lè kó bí ṣe máa kún náà wẹ̀ ìsìláàmù àdúgbò ń da. Bẹ́ẹ̀ bá ti wá dáwọn mọ́sálásí ẹkún tó fún yíra fẹ́rẹ̀ o. Ọdẹ ẹgbẹ́ wọn bẹ̀rẹ̀ World Cup láì jà ń gbá lọ́wọ́ ni torí èmi èmi ọ̀rá yẹ̀wò bọ́ọ̀lù bọ́ọ̀lù. Mo bẹ̀rẹ̀ ọlọ́mọ ẹ̀jẹ̀ lásìkò tí màá fi wo bọ́ọ̀lù wà lẹ́yìn ìgbàkẹ́ bọ́ọ̀lù kan lọ lọ́wọ́ sọ́dọ̀ èmi ò sílẹ̀ ṣùgbọ́n kan ti ṣẹlẹ̀ rí ìmáàmù lèmi náà mọ́sálásí wa mọ́sálásí bẹ́ẹ̀ tí wọ́n ráwọ̀ ọ̀dọ́ twenty twenty seven máa wò mí o bọ́ọ̀lù wa kíláàsì mọ́ lọ mọ́sálásí ọ̀bà rí yẹn <laughs> ẹ gbàgbé àwọn ọ̀dọ́ yufa dìlúnẹ́ football alàlà wọ́n bọ́lá fókè ní o rọ́tù láì eré bọ́ọ̀lù wọ́n gbọ́ láfojúta lé lọ. jama tẹ́ ẹ bá ti di pé mọ́sálásí ọ̀ma kọ́má ẹ kọ́má pé ẹ àkórí problem wàláì problem dé. ẹ wá já lọ wo gbogbo àwọn mọ́sálásí wa ṣé bó ṣe yẹ kọ́ máa rí ẹ wà ẹ wo súbọ̀ṣì àwọn èèyàn ó sùn wọ́n sì máa sọ pé àsọ̀lá tù ṣàìrùmínà náómi ìjọmọ́ ìṣẹ́ ìmọ̀tú ẹ̀sà gbogbo ń tọ́ ń gbọ́ wà láì ìbàlẹ́jọ́ gúlé òjò ẹjọ́ gbèǹde ó yàtọ̀ ìbámọ̀ túmọ̀ rẹ̀ tó gbẹ̀yìn tẹ̀ wá bí lónìí ẹjẹ́ ń tù fún yín àwọn àfáà wa tí wọ́n lọ láti kékeré lè ní tìmọ̀ tún máa sọ láàtù torí pé wọ́n máa tún fún àní àwọn àfáà máa tún mọ́sálásí sórí wọn sọ bẹ́ẹ̀ lè jẹ́ pé lásìkò tí wọ́n ń pè run ọlọ́wọ́ á ní ọgbọ́n lárúbáwá pé àfàlátùm àìrù nínú lọ́mí àfàlátùm àìrù nínú lọ́mí bí àbàtí mẹ́bùlá gbọ́ wá sí wọ́n pẹ̀lú wà láì tọ́bá dìjọ́ ògbèdè oní pọ́blẹ́mù pẹ̀lú ọlọ́ ìtumọ̀ ẹ̀ ni pé oorun tó sùn látàlẹ́ àná tó ìrun kíkí lóore ju kó tó sùn lọ kí ẹ kírun tọ́ ọba tó kírun tán máa sọ̀rọ̀ ìyá rẹ lọ. Gẹ́gẹ́ bá àwọn àfa kékeré ní ti mọ̀túmọ̀ èyí tí ìmọ̀ kùrà ní ti mọ̀tún àṣọ láàtú fẹ́rù mi nà náà. Ìtumọ̀ ẹni wípé àlápàlẹ́ ah, àná o sì sùn. Ṣé bọ́ lóun ló jí oró oró sùn? Ṣé àwọn pẹ́ tí ọ̀bà oró sùn òru máa ń gbò? Wà láìpẹ́ yẹn bá sọ àgbà ah, wọn náà máa sọ ti à ń pè wọn. Ọlá làáfíà ni o. Ọlọ́run sì tó gbowó lọ́wọ́ ẹ̀. Wà láìpẹ́ tí bí àwọn olùgbòwò ọlọ́run aago kan aago rẹkọjá ṣẹ́jú méjì lábẹ́ ẹ̀kan torí kò lóorun sùn bí káàgó márùn-ún ti lọ àwọn ọlọ́run aago kan àbọ̀ sẹ́sẹ̀ lù lábẹ́ ẹ̀kan wàhálà náà dé o láàárín aago kan sí aago méjì wàhálà mílíọ̀nù ti ṣe torí kò ṣùgbọ́n wọ́n sùn ọ̀ bàbá tí wọ́n pe àfàlà ibo làwọn tó fẹ́ kírun fọ́lọ́ àwọn bàbá kan tún bẹ nínú ìlú wa yìí bàbá kan bẹ ládùúgbò wa bàbá yẹn bá ti pẹ́ wọn wà lẹ́yìn ìlú pé bàbá yẹn bá ti kú ọlọ́ọ̀bá ni ẹnusí wọn nù sáré ọba bá ń bẹ ti dàgbà ní ọlọ́ọ̀dẹ wọn pa dáadáa bàbá yẹn gbà wà ládùúgbò wà lérí àmúsùlùmù yẹn tí bàbá bá ti wá bàbá máa fi èyí díẹ̀ díẹ̀ tó bá wá dáàrin kan bàbá máa wá ní àfọ́n lọ́mọ́yàwó rẹ ní ìgbádùn àlìjánà jù bá ń lọ ẹwà sí lọ́hùn ẹwà wọkọ̀ ọ̀la bàbá yẹn wá ní gbóló nǹkan tá máa fi ìkùnrin ní máa dẹ́rù bá mi aláùsàmọ́dù lọ́lẹ̀ mi tó bá mọ̀ aláùsàmọ́dù tó bá gbọ́gẹ́ ó dì mí látòjú ọ̀hún bàbá ni aláùsàmọ́dù lọ́lẹ̀ mi aláùsàmọ́dù lọ́lẹ̀ mi aláùsàmọ́dù ẹ̀mọ́ túmọ̀ àsọ́mọ̀ ẹni tó jẹ́ pé o ò lè jẹ́ nǹkan kan àfi tú rẹ̀ ti di wípé tọ̀ sáwọn tí yóò kírun mọ́ ìsìláàmù ṣe kí ni ìsìláàmù ṣe kí ni ó kì í jáde rẹ̀ yìí ẹlẹ́kẹta tí mo ní constitute twenty two níbi àti solution rẹ̀ ìjẹ́bẹ́ pé mo kàn dímọ̀ yọ pọ̀ tí wàá lẹ ẹlẹ́kẹta ìzáká nọ́tìlì bùyúùtù kọ́rí bàtà nígbà tẹ ẹ bá dé àwọn ilé mùsùlùmí àwọn ilé mùsùlùmí dàwóró fẹ́ sìn àwọn ilé tí wàá pèjẹ́ àmọ́ ẹ̀rọ gbọ́ bàbá tèmi níyàwó méjì ọmọ fífi péré gbogbo ọmọ dádì tèmi wà láìpọ̀ sí christian ẹ̀yọ kan bẹ̀ mùsùlùmí gbogbo wa dùn mí káàsì ń kírun alhamdulillah èyí tí mo rè é pé gan bíra mi lè fẹ́ yọ kan nù wa àwọn àyòkù sì máa ṣe wá àṣẹ ìfún. nínú àwọn apá tó ju irú tó ti tèmi lọ àwọn ọmọ wọn tó ti délé àtàǹbòjú tó sì tún lọ tó lọ fẹ́ ṣáré institution. ìjọba ẹ̀ máa wò ní o ilé bàbá àtẹ̀lé ọ̀dà oró fún Islam ajẹ́pẹ́ nínú ilé tiwa ìsìláàmù ṣe kéde ọ̀sẹ̀lẹ̀. tó bá di wípé àwọn ilé mùsùlùmí ó ti da oró gbogbo àwọn ọmọ tó ká máa ṣe Allahu akíbárú kí wọ́n ṣe in Jesus name I pray àmì ilé ti da oró tó bá ti fáwọn ọmọ tó yẹ kí wọ́n máa sọ àsìdí Allahu wà ní ìhìmọ̀lù àkíyẹ́ lọ. hasbuna Allahu wa ni'mal wakil kiri bá ń pe eriwo ya ayagbo àyàtọ̀ ilé ti dáwóró àwọn ọmọ tó yẹ kán máa lọ ibi ìtúnú àwẹ̀ kán máa lọ ibi ìléyá wọn ò bá lọ mọ́ àwọn ọmọ tó yẹ kán máa lo ìjáàbù kán máa borí bọrùn wọn ò borí bọrùn mọ́ àwọn ọmọ tó yẹ ká máa kọ́ Kùránì ara tí bàbá àti wá fi káwa nù lẹ́yìn tá a jì lóru àátù tí làwọn àkùránì àwọn àti bí táyà àti mẹ́rin fún mi mẹ́rin kíní kan kàtàwá kà fún mi àwọn wa tọ́ka Kùránì lónìí bàbá tí wá tó máa ń ṣe nǹkan kan ọlọ́mọ ni sanwó lẹ́sọ̀ rẹ̀ wọ́n tó àbọ̀ alówó ọ̀yà ìwọ̀n náà tẹ́lẹ̀ ìwọ̀n tó fa alówó <laughs> tó bá tìlàwà ó tó ara fún adé alẹ́kọ́mọ́ là jẹ́mọ́ sílé yín bá ti di kí wọ́n ka Kùránì mọ́ ìsìláàmù ti ní pọ́blẹ́mù fámìlì yín gbogbo yín ẹbí ra yín mélòó nú àwọn ọmọ yín lọ́mọ Kùránì ká ìwé nìkan lẹ̀ náwó sí bọ́yá ọ̀bẹ̀lẹ̀ tí wọ́n bọ́ sọ̀rọ̀ kí yunifásitì lọ ni mo ti first degree UI ni mo ti ṣe masters PhD mo ń ṣe lọ́wọ́ àfà mo gbé èbò fọ́ lórí bó ṣe ń wò mí mo gbọ́ èbò English mo gbọ́ fọ́ lórí I published more than ten books in English language kí ló wà ní èbò kò ní dáa fún èbò èbò nǹkan ló fà wá lárúbáríkà lárúbáwá tá a kọ́ ni. à ń fi èbò tú lárúbáwá à ń sẹlẹ́tọ̀ fáwọn èèyàn throughout the world online. ká èbò nìkan la bá kọ́ ní ìsìn ọmọ rẹ ń ṣe èbò láti kan àti ń gbogbo kan tá a nígbà táwọn kékeré primary one to six lámà èyàn ọ̀pọ̀ ọmọ ọdún mẹ́fà yóò o primary one wọ́n lọ́wọ́ rẹ̀ gbọ́dọ̀ tó mẹ́fà primary ọdún mẹ́fà six three three four lónìí ní ìfẹ́ ti di bíi twelve three three crèche ọmọ eléyìí bí ẹgbẹ́ ṣe ń di sọ́lá tinú oyún ẹ lọ gbé kù èmi sùkúù mi provide for muslim ó lọ sáàtẹ̀ lórí gọ́gù ó di sùkúù wa bẹ̀ muslim group of schools ní muslim. nígbà bá ti fẹ́ gbé yẹn tán yóò tó bẹ̀rẹ̀ kg one kg two nọ́ọ̀sì one nọ́ọ̀sì tó kọ́ lọ́dún márùn-ún primary school bí ọwà ní primary one to five yọjọ ọdún mẹ́wàá school bí èdè primary four yọjọ ọdún mẹ́sàn-án ọmọ lọ́dún mẹ́sàn-án ní primary. yóò wà bọ́ sí js one to three jss one to three ọ̀dọ̀dọ̀ mọ́kànlá ọmọ rẹ̀ sì parí ss three ká ní ọ̀bá tiẹ̀ lè sọ lárúbáwá kò lè tù sí q díẹ̀díẹ̀ máa ń yà fọ́ àárọ̀ àfọ́ àárọ̀ tù yíyà kélé kan nínú ẹ̀ láàdà ọmọ rẹ̀ ọmọ àdínsì hundred lórí ọmọ rẹ̀ ò lè ka Kùránì kọ́kà dáadáa kìrọ́ àtàmùtà wádà mọ̀mùtà àzàtàn ọmọ dáadáa. ìsìláàmù ti dágbére fámílì yín o èèpo lásán làwọn ọmọ sọ bí ẹgbẹ́ rẹ̀ mọ́mí bring that cup for me mọ́mí where's my breakfast inú rẹ̀ ọmọ ọdún kẹ́kẹ́ ọmọ ẹ̀ ní ń ṣe èbò wọ́n lè yàn gbá ló ń ṣe èbò kí ni ó fẹ́ èbò sọ ìbá ń bọ̀ náà ni tẹ́ ẹ bá ti wo ilé kan tó jẹ́ pé ìmọ̀ ìsìláàmù ó ṣe kí ni o ó ti ń dágbére ẹ mọ̀ pé sáà ọmọ ilé oní ọ̀bọ̀ sáwùjọ ìsìláàmù ti mẹ́rin ẹ wá wo ìlú wa tá a ti ń sọ̀rọ̀ yìí náà ṣé bó làwọn ọmọ wa ṣe rí lábalẹ̀ ẹ̀kọ́ ẹ wá dé ń bọ́ sínú problems kí wá làwọn tó ń fa kí ètò ẹ̀sìn ẹ̀sìn láàmù kó máa jájò rẹ̀yìn gan sẹ́ẹ̀rí mo rọ̀ wá ìfẹ́ kí wà sí ọ̀jẹ́ tí ó rí lásán gbogbo ẹ̀yin bàbá bàbá mi fẹ́ wà ń bì ìfẹ́ kọ́lọ̀ ó bí yín jọ gbèǹde lẹ́yìn wá sí i. màá fẹ́ kí gbogbo àwọn muslim community wa ẹ̀jẹ̀ àjókòó agbọ́dọ̀ ní plan lórí gbogbo olúwa ìbá àjẹ́ aba one twenty lọ́wọ́ gbogbo òbí ẹ̀jẹ̀ abẹ́rẹ̀ díẹ̀díẹ̀ kí ni ká ṣe ní ìlú àkàndé kí ni ká ṣe ní onídùúgbù kí ṣe ní ìkéré gbogbo ẹ̀ma sí ti bẹ́ẹ̀ wá ṣe nígbà tí máa bá wà sí àáfàá níbi tí wàhálà ti kọ́ bẹ̀rẹ̀ kí lọ́tùlẹ̀ ìlàmọ́ àrùbánìjì àlàámì ní nàbí àìlùmẹ́gbẹ̀ problem one mo ti bẹ̀rẹ̀ ẹ bá bá fẹ́ ní wàhùn àjọba tó wà ló kan bí lónìí bíbí wàhálà ti kọ́ bẹ̀rẹ̀ tí náà sùlámù ti ń jàjò rẹ̀yìn òun àlàámìlúúná bí ilmi àwọn àfẹ́ ni ọlọ́run tí wọ́n ń lo ìmọ̀ wọn wọ́n ti kéré kí ló jẹ́ wọn ó kéré gbogbo ẹ̀yìn tẹ́ jókòó ilẹ̀ jẹ́ wọn ó kéré mélòó náà ọmọ yín lọ́jọ́ àfẹ́ ni ọlọ́run sẹ́ọ̀tún ní ìsẹ̀yìn ìpínlẹ̀ ni ọ̀sùn ọlọ́dẹ mi náà jẹ́ kan ní ẹni ọlọ́run ṣùgbọ́n eléjì sè ni òfin lè èmi mò ń kí òun bẹ̀ wàláì mo ti tẹ wá àti tó kù ń bẹ̀ láàárọ̀ yìí béèyàn ọba sẹ́nàwó nù lé wa o ò lè gbọ́ tí wọnú lé bàbá àti wa mọ́ àràmù ni èèwọ̀ ni ká sẹ́nàwó nù lé ká tún lọ kí táwọn ọba sẹ́nàwó afẹ́ṣe wedding kọ̀sọ̀ alága àdúró alága àbẹ̀rẹ̀ àwọn àfẹ́ ni ọlọ́run lápè tí wọ́n máa ṣe wá àti tí wọ́n máa ka kútúbà àwọn àfọwọ́ àdókò obìnrin ká máa ní yóò rẹ̀ àwọn àfà mm. kìí ṣe fámìlì bàbá àti ìgbìmọ̀ àtàwọn bàbá tiwa ló ti ṣe wọn. pọ̀ bẹ́ẹ̀ rẹ̀. níjọ́ tèmi náà bá wá kú láàrò pé kí lòun náà ṣe é lẹ̀ ẹnu rẹ̀ dùn. bàbá tiwa ò sì máa ń tán ṣe é à ń sọ kí ni kálukú wa náà ṣe é lẹ̀. àwọn àfẹ́ ni ọlọ́run tí wọ́n ń lo ìmọ̀ wọn tí wọ́n fẹ́ kọ́ àwọn ọmọ ẹlẹ́sìn wọn ti kéré o. ìtọ́pọ̀ ní ìsinmi wípé ẹjẹ́ ń sọ òdodo fún yín òdodo ni àmọ́ sọ òun o ìfáwọn èèyàn fẹ́ ṣe ní ìsinmi pé ká fi kéwù tọ̀hún lásán ṣẹ́ẹ̀dẹ̀ rí kákọ́ ọmọ lẹ́kọ̀ọ́ odidi oúnjẹ ni wà láìkí mo bè mo ní mo sọ wá àtúntò wá sí àbá mi láàárọ̀ nígbà mo kú bẹ́ẹ̀ mo lọ sílé kéwù tèmi gangan àwa máa ń sílé kéwù sátidé sunday máa bèrè mo fìlẹ̀ hìn nígbà káwọn ọmọ díẹ̀ mo lọ pàdé bàbá prógámù mi tí mo ní mi lè lọ mo fi lẹ̀ ilé ìkéwù ni mo wàlá ilé ìkéwù ni mo gbà débí. ẹgbọ́n mi dáadáa jẹ̀mọ́ o sẹ́ẹ̀rí tó ní í ṣe pẹ̀lú káwọn àfọ̀hún pọ̀ ní gbogbo àwọn ìlú wa àníjẹ́ ṣùgbọ́n kí èsè fúrójẹ́ẹ̀tì ọdún kan ìlú kan bẹ̀rẹ̀ ìfẹ́ dákọ̀ lóun torí mọ́ mú wọn tó bá padà gbọ́ inú obìnrin ló pé àǹtú àṣírí àwọn ta wọ́n ní plan nílùú yẹn nínú àwọn ìlú ńlá kan nílẹ̀ Yorùbá ìnífẹ̀ẹ́ dákọ̀ lóun ṣùgbọ́n máa mú wọn ẹni ọlọ́run dáadáa ni wọ́n wá rí pé nílùú àwọn àwọn tó dá àfa àkèrú ẹmọ tó wá ń ṣe wọ́n wá ń rán wọn ọmọ wá sí máàdùn làárọ̀ lélẹ́pọ̀ wọ́n rán wọn wá sí máàdùn nàjà lọ́dọ̀ bàbá wa lókè kòtò wọ́n wá àwọn ọmọ wọn ti wá pọ̀ bàdàn báyìí wọ́n wá ń ké tó bá ti wá parí ìsàmẹ̀wíyà wọ́n lọ ń jọyìn bàbá ìmáàmù ìwọ lọ dúró ní abọ òkè mọ́sálásí tí ọba tí mọ́sálásí ẹ̀kọ́ máa kí wọn lábẹ́ gbọ̀ngàn àti màrìwọ̀ ọ̀pẹ. ẹ̀wọ̀n bàbá àmọ́ àgbàbọ́ ṣe ní ìròrí bí ọlọ́ọ̀bá lè kó bàbá àmọ́ yẹn gùn ó. bàbá rí pé wàhálà ti fẹ́ pa wọn bàbá yẹn lọ́wọ́ ń ṣe wàhálà bí ìgbàkọjọ́ tí ní màmá débi ọ̀rọ̀ ká mọ mọ̀ wàhálà àtẹ̀múwí ìlú àwọn tọ́jọ́ wọ́n rùn kẹ̀kẹ́ mọ spọ́nṣọ̀ rẹ̀ náà bàbá àmọ́ àmọ́ wàhálà fẹ́ pa torí pàpọ̀lọpọ̀ àwọn òbí àwọn ọmọ yìí gan-an òwe ilẹ̀ náà wọ́n kéwú ọwọ́ pé wọ́n kẹ̀ wọ́n rẹ̀ fẹ́ẹ́ máa mọ̀ iná ṣe rìlíìsì ọmọ wọn ìmọ̀ọ́mù ni ọmọ owó wọn mọ́dúrásà owó tí wọ́n jẹun wọ́n fẹ́ ṣe áfúlà wọ́n fẹ́ ṣe bàbá àmọ́ wà lọ́wọ́ àmọ́ bá bàbá àmọ́ lò ṣùgbọ́n bàbá yẹn ti bẹ̀rẹ̀ plan nínú àwọn ọmọ ní ìsìn àwọn márùn parí wọ́n lọ jẹ́ ìbàbá nínú àtúrí méjì wọ́n ní kọ̀bùrù Saudi Arabia ṣe ìwọ́n táwọn ọmọ Saudi àwọn gbé kiri ìmọ̀dé ìkọ́rí Egypt ìkọ́rí kọ̀bùrù sí Malaysia wọ́n láti nation síbẹ̀ ṣe plan tí màmù yẹn ní tọ́lọ́ bá nìkan ni wọ́n the next twenty years àáfà ọ̀pọ̀ náà ló àbí wọn lè pọ̀ ẹ̀yin wo lẹ release ọmọ yín fún kéwùdì kò ní kọ́ ọmọ yín ọmọ kàwé èmi tí ọmọ yín sọ̀rọ̀ kéwù kò sí lọ yunifásitì ọmọ yín òkè yóò tó kàwé ṣùgbọ́n fẹ́ẹ́rẹ́ bí kan já àfẹ́ ẹni ọlọ́run tí wọ́n máa lò máa wọn tí wọ́n máa ṣe dá wà kí wọ́n máa táwọn èèyàn ń kéwú débi òsì gbọ́dọ̀ pa wọ́n nígbà má débi bẹ́ẹ̀ sì sponsor wọn mọ̀ ń bọ̀. àáfàá ní nǹkan àkọ́kọ́ tọkọ fatilẹ̀ ìsìláàmù ọmọ ìjájò rẹ̀ yìí lọ àwọn àfẹ́ ẹ̀yìn ọlọ́run jẹ́mọ́ ẹ̀ máa dé o àlò ìlànà àrọ̀bà ni jù tọ́rọ àfẹ́ ẹ̀yìn ọlọ́run ló lè má jẹ́ kí ìsìláàmù ìjájò rẹ̀ yìí o àwọn àfẹ́sù wá o gbogbo àwọn àfáà tí irú ọmọ ti lọrin tí wọ́n ká orí àfúsá bélò ṣẹ́ẹ̀tẹ́rẹ́tì làmẹ́lẹ́ àti kí lóókọ̀ ẹ̀ ti lọrin àfáà náà ní o ọmọ kéwo àwọn èèyàn wá ń ṣí àgbogbo póòsì ẹ̀ ní Facebook ọmọ kéwù gidi ẹjẹ́ sòtọ́ ọ̀rọ̀ fún yín ṣùgbọ́n àfáà gérígérí ni àfáà gérígérí ò lè jẹ́ kí Islam ó lo òkè o irú àwọn àfáàwọn náà fọ́ ìbàdàn tẹ́ ẹ bá rántí láwọ̀ tán bí ọdún mẹ́ta sẹ́yìn eh. odidi mufasiru iná bá part of the body ẹjọ́ fáànà bí kéré èèyàn sallallahu alaihi wasallam lọ́jẹ́ ní kí látù àlọ́ ìlànà àrọ̀bàní yìí àlàámì rí náà bí ilmi àwọn àfẹ́ ni ọlọ́run tí wọ́n ń lò mọ̀ tán fẹ́ kọ́ ayé nímọ̀ òdodo wọn kéré ta lọ́wọ́ afakó kéré gbogbo ẹ̀yin bàbá àti àwa tẹ̀ jókòó ìlẹ̀fà mo wá rọ̀ yín gbogbo ẹ̀yin bàbá àti àwa yìí ẹ̀yin náà plan bóò làwọn ọmọ wa nínú òlú yìí ni wọ́n ó ṣe di àfẹ́ ẹni ọlọ́run tọ́jẹ́ wípé nínú ilé kọ̀ọ̀kan ní fámìlì bàbá àtẹ̀mí ó ní tí wọ́n ń ṣe fámìlì bàbá àti wọn ó ní tán ṣe yóò jẹ́ pé ìmọ̀lẹ̀ ìsìláàmù ò ní tán nínú kíni o ilé ìwà jẹ́mọ̀ ìjàmọ̀ ẹlẹ́kejì kí lọ́tún lùmọ̀dárì sí ìsìlámù ìyá àwọn ilé ẹ̀kọ́ islam tí wọ́n ti máa káwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ náà ó kéré sẹ́ni ní ìfẹ́ sọ pé kò sí ẹja sọ pé kéré o ó kéré ṣùgbọ́n nígbà tí nǹkan ó ní ìfẹ́ ọgbọ́ mo ní ìdíkejì aláìsí agolo kan láàárọ̀ agolo kan lọ́sàn ọjà gbèrè lòdì àmọ́ mo wá rí half kódà nínú tó ṣe wá ní ìsìláàmù ní ìsìn ìlú kan níbi àfa twenty seven hmm. àwọn ará àfa mẹ́ta hmm. àpọ̀lẹ́ ìwọ́n mọ̀ tí ó fọ́ lórí àwọn mẹ́ta ò lè ṣiṣẹ́ ìlú ẹtún wá máa dẹ̀wò àwọn àfa tó lè máa bára wọn jà hmm. pé nígbà tá a lò dé ń jò ní àfa twenty seven thousand ọwọ́ àfẹ́mi ń tiri five wọ́n tó lè máa bára wọn jàbá wọn àwọn èèyàn náà sì fẹ́ bàbá mọ́ sọ̀rọ̀ ká tó yí nígbà tá à ń bọ̀ wà láì táwọn èèyàn bá ya ẹni ọlọ́run wọ́n máa wá gbé mọ́tò fáwọn àfà wọ́n máa rán wa lọ ájì wọ́n máa kọ́lé fún wa tí wọ́n bá sì kọ́ fún wa ṣèbáwọn àfà nígbàgbọ́ náà àdúrà ìpè mi máa ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ni pé Allahumma ọlọ́run méjì ọjẹ́ pé èrí ìdọ̀tí àwọn èèyàn lè ní ọmọ ẹ̀jẹ̀ orí àtọ̀dọ̀ rẹ tó pọ̀ ni o sí náà fi ni ọba àmọ́ fòmí tọ́lọ̀ bá fòmí ń kọ́ orí tẹ́lọ́dọ̀ ọlọ́run ni tẹ́nìkan wà ní kàtó ní usas ràn wọ́n lẹ̀ nílẹ̀ blọ́ọ̀tì mẹ́wàá kan àbáyé kọ́mọ́sálásí akọ̀ kílásùrù méjìlá àtúnfún yín bọ́ wò wọ́n bá kọ́ nǹkan bíi ten million fún mi lọ́fẹ̀ẹ́ tí wọ́n lò ṣe sẹ́yìn máa gbọ́rọ̀ àwọn ọmọ ilé kéwú èmi gbọ́rọ̀ àwọn ọmọ ṣùkú ẹnìkan tó yára kan ṣe àwọn tó yẹ lọ ájì tí ẹ bá dẹ̀dẹ̀ pẹ̀lú àṣọ ọlọ́run àti bá yín fi jíìpù lákan lẹ̀ orí ọlọ́run pọ̀ tí ọ máa lo àwọn kan torí náà ilé kéwú ó kéré o kéwá sílé kéwú nìkan àwọn iléèwé mùsùlùmí náà kéré ara ìsìláàmù ṣe ń lé wa ọ̀rọ̀ western education wa ibo máwọn ọmọ wa lọ àwọn ọmọ lápẹẹrẹ mọ wà nílé iṣẹ́ ìjọba ńlá kan lọ́yọ̀ọ́ pé ní jẹta jẹta tọ́sí àjọba ń báwẹ̀ aṣúra kọ́ yẹn ni torí wọ́n ti wá lálejò àlè jẹ́ agbé lọ lé ni ìṣẹ̀dákọ ilé iṣẹ́ ìjọba ńlá kan nìbàdàn nínú àwọn ilé iṣẹ́ ńlá lọ́yọ̀ọ́ state èmi àtàwọn àfáwà kan wà bẹ́ẹ̀ níjọ fọ́ọ̀sì ìjọ aṣúra yẹn ìkọ́nà àwọn ọ̀gá wọn wá ń sọ̀rọ̀ pé ń gbà táwọn wà kéke baptist skul làwọn lọ ó ní wà láì wọn ìjà wọn gbá wẹ̀ àwọn ọ̀gbọ́dọ̀ jẹ́ sáré ó ní wọ́n pawó kọ ìsìláàmù òun rẹ wọ́n wá pòun ló kọ Yorùbá ó ní gbogbo tó ṣe fáwọn yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn kìí ṣe fáwọn wà confirmed kìí ṣe pé ọtí àwọn lọ́rùn káwọn náà máa pàtẹ́wọ́ ní àfa wa mo ń bọ̀ na bẹ́ẹ̀ lẹ́nu tọ́pìkì o gbogbo ń tán ṣe fún wa ẹ̀yin náà ẹ̀ bá ti ó lọ́mọ èké láìkí oúnjẹ wọ́n fọ́ wa lóúnjẹ wọ́n fọ́ wa ní wẹ́wẹ́ wọ́n ra sọ fún a wọ́n wàá jẹ wá pàṣẹ agbọ́dọ̀ lọ àtẹ̀wọ́n Sunday ó lọ́pọ̀lọpọ̀ wá di kékeré kèé ṣe tá a rí òdodo ṣùgbọ́n sáré ṣe ibi táwọn ẹ̀sẹ̀ oníbẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn kù sí. jaman àwọn ilé kéwú kò tó ilé ìwé mùsùlùmí ló ṣe kí ni o kò tó tẹ́ ẹ bá wá láwọn ọmọ ìyá wa fẹ́ dá private school ẹ gbọ́dọ̀ pé wọ́n ṣe business ẹ kọ́ wọn lọ́wọ́ o wà láì ọ̀pọ̀lọpọ̀ wa à ń sọ́fà àwa tá a dálé ìwé lẹ̀ à ń gbowó lóòótọ́ ọmọ tí mò ń sọ ṣùgbọ́n kí lè ìwé mi ò lè jẹ́ léèwé after twenty years ni ṣùgbọ́n tẹ́yìn òbí bá kó léèwé lọ́wọ́ ọdún márùn-ún sọ́dún mẹ́wàá ó lè jẹ́ léèwé ọ̀nà ó lè ìwọ lágbára kọ̀ǹpútà márùn ọ̀rà lọ ìwọ lágbára àga mẹ́jọ ọ̀rà lọ gbogbo tí mo sọ yìí náà ṣe bẹ́ẹ̀ sí léèké ẹ̀ka ga lọ léèké ẹ̀kẹ́lé lọ ẹ̀ra whiteboard lọ ẹ̀ra mákà lọ gbogbo àwọn nǹkan ìtílé ẹ̀kọ́ bá tó àwọn ọmọ wa ọmọ ẹ̀kọ́ ẹ̀kọ́ ṣé ìsìláàmù ọmọ ẹjọ́ rẹ̀ yàbí ọmọ ẹlò òkè ni ọmọ ẹlò òkè ni ibi àti ní sọ̀rọ̀ kejì ni ṣé máa ń sọ ẹlẹ́kẹta kí látùlẹ̀ mọ́tàkì àáfàá ní mọ́sálásí òtò mò ń wo póòsì kan táwọn kan kọ sórí Facebook mo kẹ̀kọ́ sára mi ní ẹ̀kọ́ mẹ́ẹ̀ẹ́ bí mo ṣe ní wàhálà ìlú ń bì í àwọn èèyàn ṣe ya ọ̀tá ọlọ́run báyìí ìkan náà àwọn ọmọ agbábọ́ọ̀lù ó lọ kọ́ mọ́sálásí ńlá sílùú rẹ̀ àwọn kan tí wọ́n kórìíra àtọ́lọ́ wa ń kọ́mẹ́ǹtì pé kí ni mọ́sálásí máa contribute sí economy pé kí ni mọ́sálásí fẹ́ ṣe ń bí ètò ọrọ̀ ajé wọ́n lọ yẹ kọ́kọ́ lé iṣẹ́ ni bóyá kọ́kọ́ bí ilé iṣẹ́ aṣẹ́wó kálọ́ máa bára wọn sùn bẹ́ẹ̀ bóyá kọ́kọ́ lé ọtí kálọ́ máa fa ọtí àti sìgá ń bẹ́ẹ̀ inú mi wá dùn pé tí mo fẹ́ sọ àwọn kan ti sọ àwọn kan ní nọ́mbà wá òun ló lówó ẹ̀ tí wọ́n bá lówó tiẹ̀ ìwọ lọ kọ́ lé iṣẹ́ nọ́mbà tù kákọ́ mọ́sálásí lọ́nà tí wọ́n gbà contribute to economy and spirituality everything is not about wealth mọ́sálásí kọ́kọ́ sáwọn kan tí ọmọ gbábẹ̀ àwọn kan tí ọmọ tó bẹ̀ ṣe wọn ní nídìí plumber àwọn kẹ́kọ́ ní bíríkìlà tọkọ àwọn ẹ̀dá kan tí ọmọ ti ẹ́fà ń bẹ̀ jẹnẹrétọ̀ ò lè sí bẹ̀ kò ní sí pé ẹlẹtíríṣà ó ti fẹ́ bẹ̀ tí jẹnẹrétọ̀ bá wà bẹ̀ kò ní bàjẹ́ láíláí fámìlì yìí ní ọ̀wà àtòṣe kèésà àwọn kan ní òtòṣe mọ́sálásí ó máa contribute economy yóò tó contribute sí kéde o spirituality <clears throat> tó bá wọ́n fi kan reduce economy tọ́lọ́ bá gbé wàhálà dé nǹkan èèyàn kọ́ lé iṣẹ́ ńlá ọlọ́run dẹ̀ ní ọyá ẹ̀yìn mọ̀lẹ́ ká ẹ̀ bá ń sọ ara sí kówó dànù sọ́tà èèyàn wá kọ́ lọ́sára sí ẹ̀ wá ní kí lọ́ contribute sí economy so ẹ̀yin lẹ́ bá sí owó ni economy nìkan ni èèyàn máa rọ lálùjẹ́ náà àbẹ̀ economy lẹ́gbẹ̀ẹ́ wà lùjẹ́ náà jàmọ́

I Rashid Hashim, I will build a lot of mosque for Allah. Ẹrù pàyé nìkan láwọn ìlàfẹ́ ẹ̀sìn yìí. Èmi ọ̀hìn níbi kí n dúró de màṣúrù kankan. Èmi gbọ́ kọ́ mi lọ́la sí. Ọlọ́run jẹ́ mi ní ogun sí mọ́ ẹ̀jẹ̀ ká ń kí kí ni ọmọ ẹlò òkè sí. Alfa ṣe àwọn ará sẹ́yìn sípò mọ́sálásí, àwọn wá já nàmọ́ ni. Ṣèbálùjẹ́ náà wọ́n wá ṣe ẹ̀yìn ará Nàìjíríà ẹ̀yìn ọ̀fẹ́ wá lùjẹ́ náà ni. Ẹ̀yìn òṣèlú máa dúró de pé nígbà mọ́sálásí ọba tí wà Sáúdí, tí ọba tí wà ní Kuwait, kò tí wà ní Malaysia. Sáwo ò lè kọ́ mọ́sálásí ni ókè èèyàn kan ò lè kọ́ mọ́sálásí ìbá jẹ́ ní hundred lè kọ́ mọ́sálásí ọlọ́run ọkọ̀ lè fi gbogbo ẹ̀yìn hundred lágùtàn náà ìwọ́n tó ọgbẹ́ kẹ̀ǹgà mọ́sálásí ọlọ́run ọgbẹ́ omi fún ọ lágùtàn náà jẹ́mọ́ tó bá rí bẹ́ẹ̀ àwọn mọ́sálásí la kò séèyàn wọ́n ní mọ́sálásí láàrí àwòrí jàmáà ẹ̀yà ará àdúgbò yìí ẹgbẹ́ ẹ̀rú olúwa atẹ́lẹ́mọ́sálásí àríjẹ̀mọ́ ṣùgbọ́n bá atẹ́lẹ́mọ́sálásí kò tó tí ìtò ṣọ́bà tí mo bèé kò tí ìtò àwọn ibi tí mọ́sálásí bá wà iṣẹ́ tí mọ́sálásí ń ṣe pọ̀ ṣẹ́rí a máa ń ṣe mistake rí nọ́mbà wà sábà tí wọ́n mọ́sálásí rí kan mo ní sùkú òtò sùkú ní mọ́sálásí ilé àwọn àfáà mọ́sálásí mọ́sálásí àmọ́ ṣe wá sí ń bẹ̀ mọ́sálásí àmọ́ parí ìjà láàrin ọkọ àtìyàwó ń bẹ̀ mọ́sálásí àmọ́ tírẹ̀nì àwọn ọmọ wa ń bẹ̀ mọ́sálásí àmọ́ ṣe fọ́ọ̀rù láwẹ̀ ń bẹ̀ mọ́sálásí àṣetọ̀rọ̀ ẹlẹ́yà káwọn èèyàn wá jẹun kan wá jẹran ẹlẹ́yà ẹlòmíì tí ọ̀fẹ́ wá mọ́sálásí nítorí ọlọ́ yọ wà mọ́sálásí jọ léyà ibi ọba tí a fẹ́ jẹran ẹ̀sìn wà sí thirty minutes ó lè jẹ́ wà sí ọgbọ̀n ọ̀sẹ̀ jù ní ọ̀sán di ẹni ọlọ́ ta ló fẹ́ fẹ́ràn lẹ̀ báyìí ta lọ bụ kọ́ mọ́sálásí báyìí torí náà mọ́sálásí ètò ẹ mọ̀ wà já dúró de tọ́lọ̀ bá láwọn project mọ́sálásí wá nàìjíríà alhamdulillah ṣùgbọ́n tí ò bá wá ṣe bá ara ẹ̀yìn ọ̀dọ́ tó jẹ́ pé ẹ̀ ń lo mọ́tò twenty million fifteen million ten million ó ṣòó péjẹ ẹ̀mọ́ yín rọrùn ẹ̀yin bíi mẹ́wàá báwọn jọ. ẹ láníyàn pé ẹ máa dá wá mílíọ̀n fọlọ́n lọ́dún kẹ́yìn náà àbádá wá mílíọ̀n lọ́dún èló lẹ́tí ní ìjọba ẹ sì pé àwà láì mọ́tò tó ń lo orí ẹ wà ókè wá mílíọ̀n ti pọ̀ jù alẹ́yìn ọ̀dọ̀ hundred ẹ máa dá twenty twenty thousand lóṣù ẹ̀yin mẹ́wàá èlò one point two million ìbá àjọ̀dún mẹ́wàá ẹ̀kọ́ kọ́ mọ́sálásí kan ẹ̀dẹ̀ mọ́ ọlọ́run wà láìpẹ́ ẹ lánìyàn dáadáa nínú tí mo mọ̀ nípa ọlọ́run mi ẹ̀yin tẹ́ dá twenty twenty thousand ọ̀rọ̀ yóò mọ̀ lójútùú sí lẹ́yìn ọdún méjì mẹ́ta lè dá fifty thousand ẹ bá dáadáa lẹ́yìn ọdún mẹ́rin márùn mẹ́fà lè dá hundred ọ̀rọ̀ mọ̀ sí torí náà gbogbo wa ẹ jẹ́ ká gbogbo àwọn ìlú mọ́sálásí ọmọ ìpè kí ni ó kọmọ nọmba fọ òun ni kí látùlẹ̀ àyímà àwọn àmáàmù tí ó kírun mọ́sálásí náà kọ́ wọn tó kéré fẹ́ẹ́rí nínú Islam àwọn kankan be a máa ń sọ ẹnu kọ́mọ́ ìgbà téèyàn fẹ́ dá wàhálà alẹ́ fẹ́ẹ́rí tá a bá lọ ọnú ń tọ́lọ̀ àtànà bí ìfẹ́ lórí ọ̀rọ̀ ìmáàmù ètò ọ̀fà wàhálà ńlẹ̀ Yorùbá ni pé a ti fẹ́ sọ ìmáàmù bí ọbẹ̀ àti fọ ọlá bó o fẹ́ ń wò mí yìí èmi ò nídìí kí n jà sí màámù kankan láyé mi ìbẹ́lọ̀ kí n jẹ̀ màámù Ìbàdàn tó ṣe wò mí ọmọ Ìbàdàn òrìjínà ni mí kódà ìbẹ́lọ̀ kí n jẹ̀ màámù central mosque àdúgbò wa máa gbọ́ mi kí n bá ti jẹ̀ màámù mọ́sálásí àdúgbò mò ń kí ló báwọn èèyàn mò ń ṣe wáàsí fún wọn àǹtí tàràwí inú àwẹ̀ à ń ṣe ìtì káàfù à ń sọ̀rọ̀ ọlọ́run fún wa tó bá dé èèyàn méjì lọ tara mi mọ̀nà sí èmi gbára dání ṣùgbọ́n àwọn kan bẹ ọlọ́run ó gbé wọn lórí òkè kèé ṣe gbogbo wa ni ó gbé lórí òkè kí là ń gbà sí àwọn kan jẹ́ máa mú jímọ̀ àwọn kan tó jẹ́ máa mú àìmọye jímọ̀ àwọn kan jẹ́ ìmáàmù ìlú àwọn kan jẹ́ ìmáàmù ìjọba àwọn kan jẹ́ ìmáàmù mọ́sálásí olóṣèlú àwọn kan jẹ ìmáàmù mọ́sálásí àwọn èèyàn ńlá òkè sẹ́ni jẹ́ mọ́ mọ́sálásí àríṣe kọ́lá ní ìsìn sẹ́nìkan bá dé sẹ́ni pé àwọn bàbá wa ìmáàmù mọ́sálásí fọ́mà ààrẹ mùsùlùmí aláàjú àbáṣẹ́kọ́lá ẹ pẹ̀lẹ́ àbẹ́ẹ̀dẹ̀ pẹ̀lẹ́ ẹwọ́n tẹ́lẹ̀ sí èkìwọ́n kọ́lẹ̀ pẹ̀lẹ́ o ẹ rò pé mọ́sálásí ìmáàmù ààrẹ àríṣẹ́kọ́lá aláwo ta ní olóhùn àríṣẹ́kọ́lá aláwo bí ẹ má lóhùn ọmọ owó ni wọn ọ̀yà mọ̀ kìí sí bàbá ààrẹ wọn ọmọ kẹ́nìkan jẹ ìmáàmù mọ́sálásí former governor Lamade Shina kẹ́nìkan ní tàbí jẹ́ Lamade Shina lọ́yọ̀ ṣètì wọ́n ní wọn ọ̀yà mọ̀ kẹ́nìkan jẹ́ ìmáàmù ọba wa Rashidi Ládọjà tó ń tàbí jẹ́ Ládọjà àríwọ́n ní wọn ọ̀yà mọ̀ àwọn kan jẹ́ àwọn ìmáàmù mọ́sálásí kíni o àwọn èèyàn ńlá ṣùgbọ́n kí ni ìṣòro tá a ní ń bì iṣẹ́ àwọn ìmáàmù nígbà mo ní ìmáàmù kéré ẹ̀rọ pé mo lọ sí àwọn tí ó ṣe máa mú àwọn tí ó ṣe máa mú pọ̀ kódà tó bá ní potence látẹ̀wọ́ ẹ̀sẹ̀ yẹn ìmáàmù ní ìlú wa nílọrin ọmọ ìbàdàn lè ní ṣùgbọ́n lù mí kejì nílọrin yunifásitì ìlọrin mo ti kẹ́kọ̀ọ́ lẹ́yìn ìbàdàn ibi tí mo gbé pọ̀ jù láyé mi wà láì lọrin jọmọ ṣe ẹmọ ìyàwó tó fẹ́ jẹ̀mọ́ àmọ̀ lọrin ẹni tí wọ́n fi jẹ̀mọ́ àmọ̀ lọrin ọ̀dọ́ ni ó dẹ̀ tí ìrùwà ìbírọ̀ lọ́jọ́ orí ni ṣùgbọ́n ọlọ́run ti gbé wọn ga jà wa lọ òdì tí wọn bá dérú bí ọlọ́lọ́mọ yìí security ti tẹ̀lé wọn èmi ní ìsìn sáwọn tí wọ́n jẹ́ lè yan tó pọ̀ náà lọ́mẹ bábá ní ní ìsìnwó tí wọ́n lọ fáìlì kí ní iṣu àní kí ni sẹ́ẹ̀ máa mú yóò kí ọ fáwọn èèyàn lásìkò kí ni sẹ́ẹ̀ máa mú yóò sàlàyé tọ́lọ́n tàbí sallallahu alaihi wasallam fáwọn èèyàn kí ni sẹ́ẹ̀ máa mú yóò máa sọ ọkọ àtìyàwó pọ̀ tọ́dọ̀ wọn bá tó dàrú òun ni ó tún jẹ́ tí ó tún ọka kí ni sẹ́ẹ̀ máa mú ìmáàmù ni máa kọ́ àwọn obìnrin lẹ́sìn kí ni sẹ́ẹ̀ máa ni máa kọ́ kí ni sẹ́ẹ̀ máa mọ̀ tí yìgì bá fẹ́ tú òun ni ó tún bá wọn parí ìjà kí ni sẹ́ẹ̀ máa mọ̀ gbogbo wàhálà tó bá ń ṣẹlẹ̀ láàrin àwọn jàmáà ibo lẹ́kọ̀ọ́ lọ ọ̀dọ̀ ìmáàmù kí ni sẹ́ẹ̀ máa mọ̀ ìmáàmù ọgbọ́dọ̀ gbàbọ̀dẹ̀ bí wọ́n ṣe máa wọn olórí kan tí wọ́n gbàbọ̀dẹ̀ tí wọ́n ìbáìtì báńdíìtì wà ìmáàmù ọgbọ́dọ̀ máa retí ránṣọ́ọ̀mù òun ni ó máa ṣètò pé ààbò gbọ́dọ̀ wà ní kíni o àdúgbò kí ni sẹ́ẹ̀ ìmáàmù ni ó máa pìpì àwọn ọmọ tí ó rò lé ìmáàmù nígbà tí ìmáàmù bá ṣe kéré o tí ìmáàmù bá kú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n lónìí iṣẹ́ ìmáàmù ni pé kó gbowó lóde súná ọmọ kó gbowó lóde olókùn olórí iṣẹ́ ìmáàmù náà ìyẹn gan làwọn èèyàn ń já sí níbi ìmáàmà kìí ṣe iṣẹ́ tí àwọn èèyàn ó fẹ́ di ẹni ọlọ́run kódà tí ọ̀rọ̀ bá yanjú tán ìmáàmù ni ó kó àwọn èèyàn lọ ájì sí kájọ́ káwọn èèyàn lọ ájì ètò zakatu lè fi kiri iṣẹ́ ọ̀rọ̀ ìmáàmù kan lẹ fún mi ní o iṣẹ́ tí màá mú ọtí ẹlẹ́jọ̀ kan rí iṣẹ́ ìmáàmù lé ní twenty iṣẹ́ ìmáàmù lé ní mélòó zakatu lè fi kiri ìmáàmù lè bá yín ara àwọn wà láàmì lì àléyá ìsàkà ìmọ̀ọ́mù lè gba sàkà pé bàbá ẹni tó yọ sàkà o sàkà yẹn ẹyọ fún wa àti nínú àwọn ìjọba wa ẹni tó sì yọ sàkà kò ní ìdíkọ́ mọ tani mọ́ọ̀mù kókó torí bá a ti rí ìmọ̀ọ́mù sí alamin ẹni tó ní àmọ̀ náà kéde kó wọ́n yọ sàkà báàgì ráìsì mẹ́wàá ìmọ̀ọ́mù ó sì kún ráìsì mẹ́sàn lé yọ àyẹyọ kan a ti trọ́ọ̀sì mọ́ọ̀mù wa débẹ̀ ìmáàmù iṣẹ́ ìmáàmù sápọ̀ tẹ́lẹ̀ ìbá wá ń ṣẹlẹ̀ ẹ̀rí pé ìsìláàmù ṣé yọ́ mọ̀ jólẹ̀ ẹ̀yìn àbí yọ́ mọ̀ lókè yọ́ mọ̀ lókè nọ́mbà five sẹ́ǹbà mi lọ kí lọ́tù dùá àlùmọ̀kùlùsì nǹkan ẹlẹ́ẹ̀karùn tó fa kí ìsìláàmù ọmọ ìjájò rẹ̀ yìí àwọn dùá sincere islamic preachers àwọn náà ti kéré sẹ́ni ẹ má ṣe mistake Imam cannot be everywhere. Imam wà mọ́sálásí. Wọ́n bá èèyàn sí kí lọ́wọ́. Akásùn bá àtàn, àwa 92 la máa ń kí mu, aréèyàn 41. A gbọ́dọ̀ rí àwọn kan tọ́jọ́ pé ládùúgbò ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ ṣe dá wà. Ẹ̀ńtẹ́ fura pé máa wá mọ́sálásí kọ̀ wá mọ́sálásí mọ́, ó ti ń lọ pàtẹ́wọ́. Ẹ̀yin wo lẹ́ẹ̀lọ́ ṣe dá wà fún. Ní táwọn ọmọ yàrá tẹ̀blíìgì máa ṣe ni ẹ̀kọ́ lọ́wọ́ sọ wọ́n Wà láì sí àwọn ẹni ọlọ́run wà láì sí àwọn ànàbí ọlọ́run mo tó ọlọ́run bùrà ẹ bá ní èsè kó jẹ́ àjọ jókòó kákó àdìsí wa rẹpẹtẹ. ẹ̀yin kan níbi kọjá sí wípé ẹ torí ìfọkànwọ́ ni pé tó ọ̀bà nímọ̀ náà sì fatiwa kọ́ máa dá sí ibi ọkọ̀ làwọn kan máa sí lọ social media ó ní mọ̀ ọ wá ń ṣe fatiwa mani àǹtà mani alámọ̀tàlẹ̀ fatiwa mani pààrọ̀ kàmú ta ló yàn. Sẹ́rí a nídi àwọn àdúà àlùmọ̀fẹ́sọ. Àwọn tí wọ́n lánìyàn àtọ̀lọ́ tí wọ́n máa ṣe dáwà. Àwọn tí wọ́n máa ṣe dáwà wá pín sí méjì. Kọ̀dìyẹ̀kú náà ìlànà wọ́n lè jáwọ́ tó ní mímọ̀. A nínú àwọn àfa àwọn afẹ́ ní mímọ̀. Bá kẹ́kọ̀ọ́ káàkiri ayé wọ́n dẹ̀ ṣe dáwà. Ó lè jẹ́ ní tí ò ní mímọ̀ púpọ̀. Ṣùgbọ́n wọ́n bá ń tọ́mọ̀ kílẹ̀ rí wa lórí eléyìí. Bá lè gà á ní wàlà àyà. Tó bá jẹ́ àyà kan lọ bá mọ̀ má sọ wáàsí lórí àyà mẹ́wàá o mẹ́sàn-án tó ń sọ wàhálà ní fọwájú ọ nínú wa tá a jókòó yìí bá ní ọmọ pọ́nrán yẹn ní ká kí ọ bọ́ bá jẹ́ dáwà tí wọ́n mọ̀ ṣe ni pé gbogbo ẹ̀ńfà àbá ti ní mọ́sálásí ní ṣubú yìí mọ́gíríbì ìṣáyè àlọ́mọ sálámọ̀ tí wọ́n ń lé wàláì ó tó ó lè jẹ́ pé náà àwọn ọmọ ìyá wa yìí ààrẹ ló ń ṣe lọ́rán tí ìjọ kan lọ́nà ìyànà ọ̀fà láàrin Ìbàdàn sí Ìwó alọ́ ṣerúra dáwà ń bẹ́ẹ̀ Awa di àbà kan bàbá yẹn fọ́jú gbogbo àbà wọ́n ti di christian àti bàbá yẹn nìkan ìyàwó ẹ̀gbọ́n ti di christian ìyàwó ẹ̀gbọ́n sọ pé màá pọ́ìsì ẹjọ́ kan pẹ̀lú ìsìláàmù rẹ tó ń ṣe nígbà máa pọ̀dà nítorí ọba pọ́ìsì ni àwọn àáfàá kan wá ṣiṣẹ́ ọlọ́run níbí wọ́n ní gbogbo tó bá rí ó ṣe wá ká lọ bọ́ lọ mùsùlùmí táwọn bá á ìmọ̀nì tèmi gan tó lé sí pé àtàwọn òkè ẹ̀sùn ní ìmọ̀nì bàbá yẹn Rúrádà wà lálọ́ ṣe asùn àwọn àbáni ohun táǹsì wà sí àwọn ọmọ ìyára táà mọ́ tí ó rẹpẹtẹ. Àfà táǹsì public lectures èmi gán sọ̀rọ̀ mẹ́. Kí la wá ṣe? Àwọn akọ fún ọsálásì yẹn ṣe. Adébẹ̀lẹ̀ yẹn á sí nígbà tí wọ́n ti bí tó àwọn àpè wọn. Àwọn kọ́ńsì wádìí wọ́n bàbá yẹn nìkan lọ́jọ́ mú ṣe yẹn bá a ṣe sọ̀rọ̀ àwọn ọmọ yẹn kẹ̀ jáde ni wọ́n bá ń wò wá pé àwọn wò làwọn àjòjì ni afáàfin fún sẹ́gun bá bàbá òde ìyàwó rẹ̀ sáré lé wa bàbá yẹn wá ní ah ìjọ wo lòun ti gbọ́ràn káyìn lábà àwọn ń bì nígbà tí gbogbo àwọn èèyàn àwọn nígbà tẹ́yẹ mùsùlùmí ẹ̀ jà wọn nà àwọn èèyàn àwọn alátẹ̀wọ́ ti ká wọn lọ bàbá yẹn amówó abàdàn sí àwọn àlùbásọ̀ àwọn olójú yẹ tí wọ́n lójú bàbá yẹn ti fọ́ gbé tí wọ́n lè a ní bàbá ẹ̀fọ́ kò balẹ̀ ọdún yẹn ọ̀là jẹ́ ọdún ìgbà tí bàbá yẹn bá ti kú ọlọ́jà apáde lálùjọ náà ọlọ́mọdé ọjọ́ tó di kékeré tí ọba ti kú ọlọ́jà ọtọ́ tí yóò sùn ní òwúrò. dáwà la ṣe débẹ̀ tá a fi máa ń tọ́sẹ̀lẹ̀ bàbá yẹn wá ní àti ẹ bá sì lè ràn òun lọ́wọ́ nínú àwọn ọmọ òun tó di kékeré wọn ò rí ìrànlọ́wọ́ ní òun ò lè ṣiṣẹ́ ìjọba fóun jẹ náà ni tẹ́tẹ́lẹ̀ fóun mú méjì báwọn ọmọ ìyàwó kan ṣe wọ́n ti gbà náà kí èyí ó ti pọ́blẹ́mù ìyàwó ẹ̀fẹ́ máa yarí ẹ̀yàwó tó wọ̀ mọ̀ tó wọlé bọ̀. bàbá ló fi àlẹ́ ẹgbà fóònù ẹ̀ máa wẹ tẹ̀lé wọn débi tí wọ́n bá ń gbé. bàbá yẹn mú sókè bàbá ilé ìtún ní ìmọ̀ẹ́nì ẹni dùn áàtùdà tẹ́ẹ̀mọ̀ lọ báwọn èèyàn lé àwọn mọ́sálásí tó ti wó tẹ́ẹ̀lọ́ máa kí òun bẹ̀ tẹ́ẹ̀lọ́ máa ṣe wá sí ẹ̀ka lọ́sẹ̀ sátidé sànńdé sọ̀rọ̀ pé wá àti àdíìsì muslim sọ̀rọ̀ Bukhari olóyìnbó wà àwọn ọmọ ìyá kọ̀ọ̀kan náà ti tú sí muslim àbúrò ìmọ̀ bàdàn tú dọ́tọ́ sọ́láàbù tú sí wọn aláàbí sáláwù tán tú àwọn àfáà Yorùbá ti bàbá wọn náà tú kan sí Yorùbá ẹwà àwọn ìtàn tú sí Yorùbá tèmi ni pé mọ́ sọ kọjá bí ọmọ bá ní ọmọ pé ọ̀rọ̀ yẹn ní ká kí òun wákàtí márùn bá ní ọmọ pé ẹyọ kan lọ́lọ́ kúlú wà láwù ó lè jẹ́ pé wà fẹ́ ẹ̀sọ́ lónìí kúlú wà láwù lónìí jẹ́ wo agbára ọlọ́ ìjọ tó sọ ẹ̀ ọlọ́ọ̀ ní ọgbà kúlú wà láwù àwọn ni ah àwọn òtí máa kéwọ́n lọ ti máa kéwú fọ́ lórí wọ́n òtí lọ pé kúlúwà aláwọ̀ náà ní kéwù rẹ̀ ṣé kúlúwà aláwọ̀ wá sọ wọ́n di mùsùlùmí ọlọ́run ní kúlúwà aláwọ̀ àádọ́ ilé ànábì sọ fún gbogbo ayé ẹyọ kan ní ní o ẹ̀yin náà wò nínú ìlú wa yìí ṣé baálẹ̀ lè pé méjì ṣọ́ba lè pé méjì ṣé gọ́ọ̀nà lè àwọn náà yà máa fi tẹ̀síìrì díẹ̀ díẹ̀ kò sọ àgbélé ni ọ̀sọ̀pọ̀ lọ́n lọ sọ bẹ́ẹ̀ ó fi tẹ̀síìrì kún ni ọ wọlé àbí ọ wọlé ẹ̀yin náà wá wò sábà wọ́n sọpọ̀ lọ bàbá ọmọ ẹ̀mí mímọ́ èwo ni ó máa darí ọ̀sán èwo ni ó máa darí òru ọjà àtúkúlí wà lọ́wọ́ àdú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún torí náà jẹ́wọ́ ẹ̀já gbàgbọ́ kò sí lọ́wọ́ ó tó dijọ́ kejì aláwù sàmọ́tù la fẹ́ tú lónìí <laughs> ó ní sọkọ dáa bí ọmọ mi <laughs> nínú àwọn tí wọ́n ti ń pàtẹ́wọ́ wọ́n bàbá ṣe aláwọ̀ àtúbá ọmọ káwọn èèyàn fátíà ọkọ wọn látàáyá ọkọ wọn ládùúgbò àṣùrùkù àdúrà àṣùjúùdù sọ́ta gbogbo wa ìkáwà náà mọ̀mọ́ ilé tí wọn náà bá mọ̀ ìwọ náà lọ́ máa kọ́ má kọ́ ọ̀yẹ̀ kọjá àbíkọ́ ọmọ ni kọ́ wọn fátíà kọ́ wọn ní kúlú aláwọ̀ kúlú àwọn sóbì rọ́bì náà rọ́bì ìfàlà iná àti iná wà láásìrì àwọn iná àtàná òfin àlátìrì kọ́ndírì àwọn súrà tí ó gùn kọ́ wọn wọ́n rò bó ti mọ tó nígbà nímọ̀ kọ́ yín láwọn súrà tẹ́ ti máa kírun àti bísímílá ìrànlọ́rọ̀ yìí iná àti iná kàlíkáúsára bọ́jẹ́ bó ṣe pàdánù ọlọ́run ti gbà kọ́ wọn ní kàlì káwọ́sára nígbà tó bá kọ́ kàlì káwọ́sára káwọ́sára wọ́n mọ̀ pé àfọ́n tẹ̀sí ní ìdílé lẹ́yìn káwọ́sára tó wí tó bá fi kí ọlọ́run wà láì ọlọ́run yìí gẹ́rí alẹ́ nínú àwọn bàbá wàhálà bọ̀ wàhálà bọ̀ dọ́ọ̀dù wọn wà jáde ọwà di wàhálà lọ ní sọpọ́lọ̀ ò ní ìgbà wà sọ̀rọ̀ ìbí wọ́n bá lọ náà ọjọ́ wá sọpọ́lọ̀ ò ní ìgbà wàhálà láàlì náà ni ló wá bí àwọn tá a lọ máa dù Zakaria lónìí ọdún mẹ́rin mi ló máa dù Zakaria ọlọ́ba ní sọ́nà sáàsù alẹ́ sọ nílá àgbà lọ́wọ́ wàlá bọ́ọ̀lì àfà wàlá láàlì lẹ́jọ́ òní ló bí àwa kíní o wàlá bọ́ọ̀lì ewó ni wọ́n ṣe ládùúgbò yín bẹ̀. torí náà kílátù duat alhej alimokolisu àwọn tó fẹ́ ṣe dáwà nítorí ọlọ́run tí èsì tó fẹ́ ṣe dáwà nítorí owó Saudi àti dáwà nítorí owó Egypt àti dáwà nítorí owó Malaysia àbídáwà nítorí owó àwọn èèyàn àwọn tán fẹ́ ṣètò ọlọ́run tán fẹ́ pé èèyàn sọ́dọ̀ ọlọ́run nítorí ọlọ́run pẹ̀lú ọkọ̀ ọlọ́run nílànà ọlọ́run àtànábì rẹ̀ sọ̀rọ̀ làlọ́ wọn kéré o ìfẹ́ sọ pé wọn ò sì mọ́ wọ́n wà ṣùgbọ́n wọ́n ṣe kéde tí wọ́n bá wà ní gbogbo àwọn ìlú wa ìwà ńlá ìlú wa ó ṣe kéde ni ó yàtọ̀ jẹ́mọ̀ sí a máa ń so ẹlẹ́ẹ̀kẹfà ádámù lè ń fa kìtì ìṣẹ̀bí lè là màmá ọ̀rọ̀ ọ̀ṣọ́ lásìkò tó ti bẹ́ẹ̀ jó tán ẹlẹ́kẹfà nínú tó jẹ́ kí náà síláàmù ọmọ ìjájú ẹ̀yìn ànáwó fẹ́sìn dáadáa ànáwó sójú ọ̀nà ọlọ́run ni wọ́n kọ fún wa nílùú àìní bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ mo rí pé màá sàhámù àbí kaná kọ hmm. ẹ bá wo mi o gbogbo yàrá àwọn àti ẹ̀sìn lọ nígbà tí mi lọ sí hajj ní twenty nineteen ọlọ́run wàláì mo ti wò pé wọ̀ lọ ìjọ́wò nàìjíríà fẹ́ dàbà yìí mọ́sálásí ní mọ́tàmàdì náà mọ́sálásí àdúgbò wọ́n ní fíríjì ẹ̀yìn wọlé tí lọ́wọ́ àjì ń bí ṣe mọ̀ parọ́ sẹ́ẹ̀dì mọ́sálásí ní mọ́tàmàdì náà wọ́n ní fíríjì tẹ́tẹ́ lè mumi tútù mọ́sálásí wọ́n tún ní àyè kan tó jẹ́ pé ẹni sọ́dọ̀ omi gbígbóná ẹni tó jẹ́ pé òsì ń ta ọ́fẹ́ tẹ́bà kò rí gáàsì kò rí kerosene sẹ́wọ̀n pé iná sébùlù tiwọ̀ pọ́blẹ́mù ní nàìjíríà ló kò sí náà

owó ilé tí ẹjẹ́ fún yíra pẹ̀rẹ́ mọ́sálásí tẹ̀lé ti kírun àmọ́ jẹnẹrétọ̀ làṣọba wà láyé àwọn kírísítẹ́ǹsì àdúgbò wọ́n wá ń ṣáàjì mọ́sálásí lọ àtìlé wọn ṣùgbọ́n òkè wa ni pé tọ́ ọba jóbe mọ́gbé ọmọ wa mọ́sálásí wa mọ́gbé ìhòòdì rẹ wá ìbò ara rẹ níwọ̀n pa tọba tó wá bòde o tó rí òwò wàhálà ilé ayé ṣùgbọ́n mọ́wàá máa sí tí ọ̀yẹ́ káwò rí mọ́wàá mọ́sálásí àwọn kírísítẹ́ǹsì àdúgbò wá ń ṣáàjì fóònù wọn fáànù ní mọ́sálásí òtítẹ̀ mọ́mù ẹgbẹ́ òní ìsìn mọ́ wọn ní ó ṣe rí sí ẹ̀yìn èèyàn bá náwó fẹ́sìn jẹnẹrétọ̀ wà mọ́sálásí ẹ́ńjìnì wà ac wà fíríjì wà àwọn tá a fi lè gbómi kaná wà àwọn tí ayé òkè rọrùn wà ní mọ́sálásí gbogbo láti mọ́sálásí ni o ara fẹ́ náwó fẹ́sìn ọlọ́run àwọn ọmọ ń bẹ ládùúgbò tàbí ẹmú sùlùmí àìrẹ́ntí ọ̀nà wọlé wọn lórí lórí ẹ̀kọ́ ọmọ fẹ́ ṣe wàhẹ́kì ọmọ ṣe nẹ́kọ̀ ọmọ ṣe jáàmù ọ̀sẹ̀ tí lórí. ọmọ fẹ́ lọ ilé kéwú ó dé bọ́ọ̀bù ṣàhádà wọ́n ní yóò fi áfúlà náà ọ̀sán fifty seven thousand kọ̀rẹ́ ẹ̀dí ọ̀sán ṣe di ìyàwó mi yẹn. jama gbogbo ń tọ́jú ọmọ tó lọ́wọ́ ẹ̀jẹ̀ a máa náwó lé lórí àwọn ọmọ òrukàn ibẹ̀ mo ti fẹ́ wo àwọn tó pọ̀ ṣùgbọ́n summarize. sáàrí nínáwó sípọ̀ lọ́wọ́ àwọn pọ́ìntì tí mo ti kà sáájú eléyìí ó nídìí ká náwó lé lórí. a nídìí ta ni ọmọ náwó táwọn àfa ò fi dúró déédéé reality wọn sọ fún yín o. ó níbi tí mọ́ni àfa mi náà dé ó kéwu ni ṣé kébi ọ̀pọ̀ òun àtẹ́lẹ̀ rẹ̀ kù ni. tawọn àbá àbára àwọn èèyàn pé àfẹ̀yìnfẹ́ mọ́ afọ àfẹ́ eléyìí mímà ọ dẹ̀ fẹ́ kọ́ àwọn èèyàn ó dẹ̀ fẹ́ lo ìmọ̀ rẹ̀ ọ̀nà ó lẹ́lẹ́ gbà fún lọ́wọ́. ánàkùnmọ̀là lórí sálárì tàbí fún ní sálárì sálárì èmi kan síwájú ni ṣọ́ọ̀bù ni wà gbogbo owó tẹ bá rí bẹ ni ẹ náà tí jọ gbé tẹ bá kámẹ́rà náà lọ wákòfù nìyẹn mo fi jẹ ọlọ́run owó tẹ bá rí mbẹ̀ ẹ̀yin ni ẹ máa ná lọ. anakola sẹ́rí àkọ́sọ́gbọ̀n ẹ̀yọ kan fún níwájú gbogbo ẹ̀ jẹ́ seven point five million ẹ bá ti fẹ́

ṣùgbọ́n wọ́n àfá àyẹ́ rí fẹ́lẹ́ ọlọ́run ní kọ̀fẹ́ járàmú kọ̀fẹ́ máa pa láǹgbá kí kọ̀fẹ́ máa pa orí èèyàn kí kọ̀fẹ́ dàgbé tán lórí èèyàn mọ́ lọ́wọ́ ẹwọ bẹ ọwọ́ tẹ ẹ náà fún ẹ mọ̀ṣẹ̀ lè ṣe àfá kẹ ẹ náà fún o ẹ náà kó lè dúró déédéé láti máa káwọn ọmọ ẹlẹ́sìn ibò òun gan tó bá fẹ́ ní ìzùlẹ̀ ẹ̀rù ọgbà pé ah, àwọn ọmọ ìyàtọ̀ máa ra ten to seven point five million fún mi wà rèé tó bá torí pé mò ń gérí èèyàn tú tó bá torí ní èsì wà láì ìmójútó tọ́lọ́run mọ́ òní àwọn ọmọdé lè tó wọ́n láàfà lọ palangba ọ̀la wọ́n dé wọ́n wá tẹ̀lé kan lọ. ẹ̀rí ọ̀tọ̀ òní ìjọ òun ayé ni wọ́n láàdá ó mẹ́rin hmm. ló lè gbọ́ lánú wọn mẹ́rin ló lè kọ́lé lánú wọn ọlọ́run ní máa yóò yọ ọlọ́run ní sì máa ṣe dáadáa fún yọ ṣùgbọ́n lọ wo àwọn ìlú bíi Saudi Arabia làwọn bíi Qatar bíi Malaysia bí wọ́n ṣe ń ṣe pẹ̀ láwọn tó ń ká wọn ọmọ lẹ́sìn ìjọba ní tiẹ̀ individuals náà àwọn mọ̀mọ́ wìlú wọn ní tiwọn kọjá pé tẹ̀sán ó lè máa lọ arapa náwó fẹ́sìn àwọn ọmọ òrukàn wọ́n ti dìgbàkudà àwọn ọmọ èèyàn ọ̀dẹ̀ nígbọ́n máa ti wá òṣèlú àwọn òbí bàbá tí ọ̀rọ̀ wọn lọ sùkúù tí ọ̀rọ̀ wọn lọ lé tí ó ṣe freedom fún wọn sábà lọ kọ́sẹ̀ tílọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn ìtọ́da sẹ́wó tó bá jóbe ètò lóyún tó bá jóbe ọkùnrin ètò di àwúrò ètò dapa yẹn ètò di kidnapper àwọn ni bàbá ẹ̀ lówó lọ ẹja ní twenty million lágbà bàbá rẹ̀ ó rí àdánwò ọmọ wọn náà lù ọlọ́mọdé wọn náà lù wá wá. jama gbogbo ń tẹ bá sàtìmọ̀ pé ṣètò ọlọ́run lè léyìí ẹja máa náwó sí àìnáwó fẹ́ sìn ara ń tọ́ fa kẹ́sì ọmọ ṣe kí ni o ọmọ ìjáde lẹ́yìn ìjẹ́wọ́ ìdí sí kan hmm. mélòó náà wa ló sọ́ṣọ̀ program lórí rédíò àti tẹlifíṣàn ṣé fẹ́ Islam rẹ̀ ṣe business ojoojúmọ́ làwọn aláṣẹ wọn sọ́ṣọ̀ tó lè mẹ́fà yàn pé tó ní ọjọ́ ra wọn wà láì àwọn promote business ni ṣùgbọ́n ẹ jẹ́ káàzú òfin àwọn promote business sáàlámù ni ká promote Islam

ànàbí àsàlà ní sọ̀rọ̀ odidi oṣù méjì wọn àdáná oúnjẹ nílé ànàbí kò ní ká torí ẹ̀ lọ máa pàtẹ́wọ́ kò ní ká torí ẹ̀ jẹ́ lẹ́bọ ànàbí ní sọ̀rọ̀ náà gbogbo àwọn ìwé tó sọ nípa Islam a nídìí ká máa pọ̀blíṣì ẹ̀ ara apá ànáwó sẹ́sìn náà ẹnìkan lè ṣe tiẹ̀ èèyàn méjì lè dáwó pọ̀ èèyàn mẹ́wàá lè wà papọ̀ ìjọba mọ́sálásí a bá ṣe gbogbo nǹkan yìí ṣé Islam ọmọ jáde rẹ̀ yìí láìláì ètò àmúlù fòkàrà wà ní mọ́fàákì ara ká náwó sẹ́sìn ni mò ń sọ lọ o nínáwó sẹ́sìn débi ká fáwọn èèyàn ló ń jẹ àìnáwó sẹ́sìn ádámùlì ìfàákì tí ìṣẹ̀lẹ̀ ìlìlà àìnáwó sẹ́sìn ni ló ń fa sẹ́sìn tẹ̀ ń wálẹ̀ ṣùgbọ́n tá bá ti náwó sẹ́sìn ẹ̀jẹ̀ ó ṣe kí ni yọmọ lòkè wá sẹ́sìn nìkan gan gbogbo nta tá a bá fẹ́ kó lo òkè ṣe. a i. owó ní pé owó ní ṣe kí ni ní sára ṣe ara nìkan kọ́ owó owó kẹ̀kẹ́ iye gúgẹ owó kẹ̀kẹ́ rẹ̀. torí náà a ní ká máa fáwọn èèyàn ẹlòmíì látẹ̀wọ́ oúnjẹ tí máa ń dùn ọ̀. kìí ṣe Ramadan a máa ṣe fáwọn èèyàn táwẹ̀ bá ebi ń pa èèyàn ẹ̀kọ́ kan pẹ̀lú àṣẹ ní ṣùgbọ́n a tó ní pọ́blẹ́mù lẹ̀ Yorùbá hmm. ẹ bá sọ fẹ́ ṣe wọ́n lọ fẹ́ larí sí kí àwọn àdánwò mi tún náà ṣùgbọ́n èyí tẹ̀ mọ̀ pé wọn ò nílẹ̀ fẹ́ larí sí kí ẹ mọ̀ lò lówó kan lọ́fẹ́ ṣe pé jàmọ́ àmọ́sálásí wa ṣùgbọ́n èyí mọ̀ lówó kan ló ṣe kí ni o ẹ mọ̀ dà á kọ olówó wọn sọ pé ó fẹ́ lóra àwọn àwọn ẹni bẹ́ẹ̀ rí owó rẹ̀ ń pọ̀ sí ẹ bá dẹ̀ náwó sí tọ́lọ́ jàmọ́ sáyẹnsì bọ́lá fi kú Jaiz Bank wọ́n náà fáwọn èèyàn ní dividend lórí business ní twenty twenty five lọ́sẹ̀ bàbá dáńtàtà wà ní àwọn tí wọ́n ń jẹ́ ìsúgbà tó bẹ̀rẹ̀ àwọn gẹ́wà náà àwọn tó ní ṣíà ẹ̀ lájá kìlókò ẹ̀ kàtìtànú rẹ̀ owó sáfún fámìlì bàbá dáńtàtà dáńtàtà ti kún láṣìá wọ́n ti wọ́n sílò ànábì àsàlám ní Mẹ̀dínà nine hundred million mọ̀kàdárí náà fún fámìlì bàbá dáńtàtà láàrin ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí èrè wọn nínú kìíní kan four point kìíní kan billion panako cigaris ní over twenty years ago german nine hundred kimobe million gbogbo wọn tá a bá láwọn ètò tó jiná ẹ fáwọn èèyàn ló ń jẹ ẹ raṣọ fáwọn èèyàn ẹ ẹ̀mpáwá wọn gbogbo onínáwó fẹ́ sí yìí yóò mọ̀ jẹ́ kẹ́mi àwọn èèyàn òdo àwọn opó wọn ọ̀lọ́kọ tí ó fún wọn lówó ilọ́sẹ̀ lòmí ìdẹ́gbẹ́ lórúkọ chéètù agbára ẹ̀jẹ̀ chéètù nígbà tó ti fẹ́ pa kú àwọn tí wọ́n bá wọ́n fún ráìsì báàgì mẹ́wàá obìnrin kan bẹ tí kéèsì ẹ̀ ṣẹlẹ̀ ládùúgbò wa tá a dìde sí wọ́n ti mú lọ bí àtẹ̀wọ́ ó ní kèésì òun náà òun ọ̀rẹ́ nìkan kan kóhun lọ wọ́n sanwó sùn fíìsì ọmọ òun ojú wa ń tòun wọ́n wá níbi tó wọ́n bá ti wá pàtẹ́wọ́ àwọn òní sánmọ́ ó ló ẹ̀rù wá ń bò òun pé ní ọmọ òsàn tí èyí tọ́ọ̀pù àánú ọ̀dà bọ́ọ̀lù ń ṣe là ń bi àtẹ̀wọ́ mi kí wọ́n bá wá sọ̀rọ̀ ẹ̀ fún wa ó ti ń yọ lọ sáǹsì náà ewé lẹ́yìn mùsùlùmí ṣe báyìí ìlọ́jọ́ pé àtẹ̀mí àtẹ̀yìn ẹ mọ́ dùn ó de pé Dangote ni ó ti gbogbo nǹkan tó wà ní òtún láti ẹ mọ́ dùn ó de pé dáńtàtà ń ṣe kọ́lá ní ó ṣe ètè mi àti yín náà ṣe ẹjá máa ṣe kí ni àmọ́ ọ̀nà lọ àìmọ̀wó fẹ́sìn ọ wà nínú tẹ́sí ṣe ń jó lọ lọ àfọ́ àlára ẹ̀ kí látùlù mọ̀ṣàárì alẹ́kẹ̀ẹ́rì yà wà kí látùlù wà kàn ṣe rí àwọn Islamic projects ó kéré láwùjọ wa yìí àwọn projects tó jẹ́ pé yóò máa wúlò kìí ṣe mùsùlùmí nìkan yóò máa wúlò fún mọ́sálásí wà ń bẹ̀ akọ mọ́sálásí bọ́ọ̀ káṣe bọ́ọ̀ kànga káṣe kànga ẹ wọ́n bọ́ sọ̀p tẹ́kẹ̀rì pé wọ́n ṣe bọ́ sọ̀p pé abẹ́yẹ̀ tó ṣe chọ́ọ̀chì kan ló ṣe àwọn mùsùlùmí lá nínà ẹni pé tójò bá ń rọ̀ sẹ́ẹ̀bù èmi ọmọ ìlú wa yìí ẹ̀yin lẹ́mọ̀ ìlú wa yìí bóyá títì kan bẹ bóyá pé ẹ bá fẹ́ wọ mọ́tò tó bá jẹ́ ọ̀sán òru máa ń pa àwọn èèyàn ẹ kẹ̀ lọ local government tí ẹ fẹ́ gba permission ẹ̀yin kìnnì kan muslim community ẹ fẹ́ ṣe project kan síbi gbogbo èèyàn máa dúró bẹ̀ tí wọ́n bá di ìgbà tó òun bá ràn níjọ́ tó bá jẹ́ pé òun kọ̀ òjò ní rọ̀ ibo owó tó sí ẹ mọ̀ sí ẹ kọ̀ yín sí o ó bẹ̀ ẹ tó fi bísí mi láyé ẹni tí ló ń bí gẹ tí ó ń bí ló bísmì láì nígbà òjò wá bá kí ní òṣè yóò jò lábẹ́ bísmì láì ní ìṣẹ́jọ́ọ̀tì tó wà ní junction àdúgbò wa ní muslim wà láì chọ́ọ̀tì wà junction muslim ọdẹ dìbò àwa ọdẹ yọ muslim oku lára oko ẹ̀ kéde kan evangelical intention kan mọ́tò máa polówó ẹ̀ ọwọ́ akọ odi ń oníjó sí múslímù ó tó dị díẹ̀ ṣùgbọ́n ó bínú múslím wà muslim wala kò ní ọkọ̀ rẹ̀ mo ní à ó tó bínú múslímù wọ́n lọ gbẹ́yìn ẹ̀bá tó bínú múslímù láyé gbòdì bá pa yóò o àwọn ọmọ lọ ẹlòmíì di ọ̀tá gbogbo àwọn nǹkan ara ọmọ àjò rẹ̀ àáfàá ní ẹnìkan tó kọ súhù tẹ́rìbíyà ní kíbalẹ̀ wà ara kí islam ọmọ jáde rẹ̀ ẹ̀yìn òbí ni o jama ta ni ọ̀nà bú làwọn òbí ń gbà rẹ ọmọ tó bá fún náírà kan lákàntì nàìjíríà àjọ ni ẹ̀yin òbí jí ọmọ ní to friday torí kó lè tètè dé sùkúù ṣùgbọ́n ẹ fi ilẹ̀ sátidé sunday kó sòdà jọmọ́ ẹ̀gbọ́n mi dáadáa bàbá àtẹ̀mí nígbà táwọn wà ní kékeré kò sẹ́ni tí wọ́n bí dá ìròpéjọ́ kan bẹ láyé páàní kásùn bá ń jẹ̀mọ́ ní ìròpọ̀ wà àwọn ní kásùn bá ń jẹ̀mọ́ bàbá mi ó ti kọjú ọba ti di aago bá sọ̀rọ̀ bí five thirty wọ́n máa fi àṣà aláàtú ọba jáde bí àwọn five thirty wọ́n wà á dami lé ní lórí wọ́n wà kó fẹ́sùn bá bọ̀ fẹ́sùn bá five hundred tó gbó báyìí fún ọba jẹyọ kan rẹ̀ wò tàbátí <laughs> àdá àyà ni ẹdẹlẹ̀ ẹdẹlẹ̀ ẹdẹlẹ̀ sọ́rí ẹdẹlẹ̀ báyìí kálukú gíragíra ó tó bẹ́ẹ̀ kọ́ fẹ́ dìbò ẹ̀yin òbí ọmọ gúlẹ̀ rè sínú Islam àwọn ọmọ tí wọ́n rí wọn sí problem àwọn ọmọ tí wọ́n rí kábọ̀ orí sàdẹ̀wò àwọn ọmọ tí ń sígbà ìyálẹ̀ tí ń sójú ara lẹ̀ àwọn ọmọ tí wọn ò borí tí wọ́n ti bóra tán àwọn ọmọ tó jẹ́ pé wọn ò mọ fáátì àkà wọ́n dẹ̀ ti rí gọ́ọ̀lù ọ̀sọ̀ èèbò nìkan wọ́n ń sọ wọn ọ̀gbọ̀n lárúbáwá tí wọ́n bá ti ẹ̀gbọ́n lárúbáwá kan lè ka fùránì kan lè bọ́ọ̀lù sọ̀rọ̀ àwọn ọmọ tá ẹ rè sínú ìsìláàmù ni wọ́n rí ìsìláàmù sí pọ́blẹ̀mù irú ìṣòro irú ìṣòro wèrè wọn ní dájú mi ni máa ṣe yìí náà ìwé ní kéèyàn máa kí lóyè máa rò lójúmọ́ èyí ó fẹ́ tiẹ̀ pé ọmọ bá yẹn ni mo yé ìdìgbé bí ó máa pààyàn èyí ní jẹun náà ẹbí máa máa pààyàn ó ń rẹ́yẹ̀ kò bí èkéyàn fọ́ létí tí wọ́n bá pààyàn náà ah, wà wọ́n bá pààyàn ọmọ bọ́ ọ̀yẹ́ èsì ẹ̀gbọ́n bàjẹ́ bàjẹ́ ṣùgbọ́n àwa ní ìsìn láti kékeré ti ń gbá àwẹ̀ pé nínú tọrọ àwẹ̀ jẹ́ àwọn ní ní tóbi rẹ bá jẹ́ òbí bíi fíráwó náà ò lè yọ rẹ láyé àṣà àlà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin òbí lè já sí àwọn àfáà nù àwọn àfáà àkọ́mọ tìlàwà wọ́n kọ́mọ ẹ̀yin kọ́mọ borí borí ọkùnrin láwà ní kó ṣe bí àfáà ọmọ ẹtí òtì ṣòkòtò ọmọ obìnrin wálé ẹlẹ́sọ ìdì fún ṣùgbọ́n ìjọ má bùláì wà ẹló ló fìlà bùláì fà bùláì lówó lọ ẹ̀yin òbí ẹ wà nínú ẹni tó jẹ́ kí ìsìláàmù ọ̀dájú rẹ̀ yìí ìsìláàmù tẹ̀ ń ṣe ẹ̀ẹ̀rẹ̀ ọmọ gidi sínú ẹ̀ kí kálukọ́ wá lọ ilé ẹ̀pẹ̀ mélòó lọ́mọ mi mo rántí mo ṣe wá sí lọ́nà eré akẹ́dẹ̀mẹ̀ nínú Ramadan lọ́dọ̀ kan bàbá kan dẹ̀ ń sọkún bàbá yẹn ń sun ẹkún pé ustaz wáàsí tẹ̀ẹ̀sẹ̀ èmi ló bá wí mo sì ti ń súnmọ́ sàárè gbóòmò ṣe fẹ́ ṣe wájú ọlọ́run àwọn ọmọ mi ò ṣe sláàmù bàbá sunkún gidi ni o mo wá sọ bí bàbá ó ṣe ẹ̀kọ́ túbà lọ́dọ̀ ọlọ́run ẹ pé àwọn ọmọ nǹkan ẹ̀tọ́ kú ìsìláàmù lọ́nà ìsìláàmù ni ẹ tẹ̀lé tàbí ọlọ́run ṣe nínú ṣọ́ọ̀tù bá kọ́ra kí lẹ́ẹ̀mọ̀ ṣẹlẹ̀ yìí ní kọ́ lú náà búdù ìlà ákà wá ìlà àbáríkà ìbẹ̀rọ̀ ìmọ̀ níparí ẹ pé gbogbo àwọn ọmọ pé ọmọ mi tí ọba sí ìsìláàmù ìtakò wájú ọlọ́run bàbá yẹn sunkún gidi ní o nígbà tá a ṣe wá sí i ẹ̀yin òbí náà ẹ dira yín mélòó lọmọ tẹ́ ẹ rè sínú wà tọ́lẹ̀ hìn ara tó jẹ́ kí náà síláàmù ọmọ ìjájò rẹ̀ yìí òun ni káwọn ọmọ ọmọ báwọn èèyàn bú maradọ̀ fún lásìkò mi ti fẹ́ jó sáájú maradọ̀ èyí tí ìgbé point fifteen gan ṣùgbọ́n rọ́ọ̀ṣì ẹgbẹ́ ẹgbọ́n mi rọ́ọ̀ṣì òkú wọn bá ti sọ́sọ́ mẹ́ta bá ti gbọ́ yé ọlọ́pàá àlùbáríkà ara tó jẹ́ kí ìsìláàmù ọmọ ìjájò rẹ̀ àwọn èèyàn bú

lójú ayé kọ́mọ̀ bá wọ̀ ọ̀tá ọlọ́rin kọ́mọ̀ lọ ilé gẹ́wó kọ́mọ̀ lọ wáàsí ẹkọ́ wọn lọ mọ́sálásí ẹkọ́ wọn lọ ìtìkáàfù ẹkọ́ wọn lọ ájíṣẹ́ bá lówó lọ ẹkọ́ wọn lọ tọ́lọ́rin ẹ irrelevant disunity blame worthy disunity. sẹ́rí ìyapa ẹnu tó wà láàrin àwa mùsùlùmí náà okùn tí ó jẹ́ kí fìlàmù ọmọ ọjọ́ wá sẹ́yìn ìnámọ̀ ìyá kúlù bí bú nínú ẹ̀lọ́gọ́nẹ́mí alọ́kọ̀ọ̀sì àmẹ́bí àtàrà ló sọ bẹ́ẹ̀ ẹran tó bá dárìn ní kòkò ọ̀jẹ̀ jọba tí kòkò bá ń bọ̀ torí àgùntà bíi fifty ẹ̀rọ tó bá mú Báwọn tó ti lẹ́yìn òkú tí wọ́n bò ayé oṣù báwọn bí mẹ́fà wọ́n fa ẹsẹ̀ rẹ̀. Àwọn bí mẹ́fà wọ́n fa ẹsẹ̀ rẹ̀ òkú kejì. Àwọn bí méjìlá wọ́n fa apá rẹ̀. Wọ́n yà bí wọ́n lè yá. Sẹ́wọ̀n tọ́ta ń ṣe fún wa divide and rule. Kí làwọn ọ̀tá ń ṣe fún wa? Fẹ́rí ẹjẹ́ sọ reality fún yín lónìí. Àwọn apá ajẹ́ Mùsùlùmí ìṣe pé o ẹnu wa ò lè kò ìjọba tí mo lẹ́nu wa ò lè ṣe kò lè kù hundred percent ẹ gbọ́ mi yé dáadáa ẹnu wa ò lè kù kí mo pè é hundred percent ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ́ra fún àtàfárúkú lìmọ̀dùmọ́ọ̀mù ìyapa ẹnu tí ó fà burú fún wa táwọn ọ̀tá ò fi wá ya wá tí Islam ò fi nílò òkè ìjọba ìgbà ní ọdẹ ìhun ìhun fáàrí mùsùlùmí kan tó ní pé ìhun ẹsẹ̀ wákàtí márùn-ún lójúmọ́ wà láìta àbárí gbogbo wa lágbògbò ti fi àbò lórí ibu ni wọn ni ó ní irun wákàtí máa ń wo fowó rẹ̀ kí wákàtí méjì ni àsọ̀bá àti ṣáìnẹ ààrí mùsùlùmí tó sọ bẹ́ẹ̀ yes or no ààwẹ̀ fáàrẹ́ tó ní pé ká mọ́ gbàwẹ̀ rọ̀mọ́dọ́n fáàrẹ́ tó ní àmọ́ yọ̀sàkà fáàrẹ́ tó ní àmọ́ lọ ájì nígbà kan ní pé ká mọ́ lọ ṣe kàábà ní Saudi pé àwọn ti kọ́ kàábà kan sí ó ti parẹ́ torí pé gbogbo wa mọ̀ pé kàábẹ́ ẹ̀yọ kan tó ìlú olówà mọ́ta ibi tẹ́nu wa ti papọ̀ pọ̀ àwọn ibì kọ̀ọ̀kan bẹ àti ní ìyàpẹ̀ táàfù wa ni pé nǹkan ọba fẹ́ tẹ̀lé rí pé tọ́ ọba déwájú ọlọ́run òní wọná o má tẹ̀lé àáfàá kan o tẹ̀lé ọlọ́ àtànábì ni o tẹ̀lé kúràálẹ̀ àti súnà ni o ṣùgbọ́n àwọn ibì bẹ ẹnu wa papọ̀ àwọn èèyàn wá fẹ́ gbógun tàwọn ọmọ wa wọ́n ní kánmọ́ lò dáàbò ọwọ́ ni àwọn alùsù náà wọ́n ń fà yẹn àwọn súfí ló ń fà yẹn àwọn kọ̀dìríyà ló ń fà yẹn àwọn báńdélé ló ń fà yẹn àwọn sùmùràtùlì mú ìgbàtẹ́ sọ́tọ́rọ́ sùmùràtùlì pàápí ni wọ́n ń fa ìdáàbò tàbí ní kábọ́nù ìdáàbò náà wà mùsùlùmí àtẹ̀ntàn fà ṣé wọ́n ń fà fún jọ wọn ni àbọ̀ fà fún Islam téèyàn bá ń fa nǹkan fún ìjọ wọn máa gbọ́ mi o torí pé ìjọ wọn ló ń tà fún tó o bá rí pé nǹkan yẹn gẹ tíjọ wọn bá gba ìsìláàmù ni ó wúlò fún ìsìláàmù náà ń jà fún ẹ̀kọ́ ọlọ́dẹ́kọ́ ọlápẹ̀rẹ̀ ìjọ mùsùlùmí kan ra lẹ̀ twenty acre chọ́ọ̀chì kan wá fẹ́ gbà ẹ̀yin wá ní àwọn lọ́ọ̀yà torí wọ́n pé nù jọ tiẹ̀ wá rí à ṣèbí jọ tiwọn nu ṣègùn ṣèjọ tiwa ajẹ́pẹ́jọ ní ẹ̀ gbádùn irú ilẹ̀ tọ́bá bó sọ́wọ́ àwọn ọmọ ìyá yín yóò wúlò àbí ò ní wúlò tọ́bá bó sọ́wọ́ alátẹ̀wọ́ ṣe mọ́sálásí lẹ́rọ kí ń bẹ̀ abẹ́ ilé ti kí kódà kó tó jẹ́ pé jọ at end of Islam ni ni ìtọ́pọ̀lọpọ̀ wa wá ń jà sí àwọn tí ọ̀rọ̀ ìpìlẹ̀ ẹ̀sìn ìlà wa sọ wá ọwọ́ sọ wá di ọ̀lẹ kálukú wa wòra wọn bí ọ̀tá ìsìláàmù wa ń lọ ọlẹ torí rẹ̀ já bẹ̀rù ọlọ́run ọlọ́run kò tó ogun wa ṣe o. àǹfààní alikida bituruk wàmánà ìjì àdá ilẹ̀ islam ṣe rárá tí ó jẹ́ kí islam ọ̀ máa rájọ̀ fẹ́ mọ́ ìdùnnú torí ọlọ́run bóyá ẹjú ìṣẹ́jú mẹ́ta sí márùn-ún sí màláńdọ̀. Ṣé nínú àwọn nǹkan tó jẹ́ kí ìsìlá tọ́pìkì tẹ fún mi lórí bẹ́ẹ̀ kí n tí sọ ọ̀pọ̀lọpọ̀ tọ́pìkì tẹ fún mi ní o torí pé kí n sọ̀rọ̀ àdúgbò wa ilé kan ọ̀rọ̀ ayé ni o. Ṣé rí ká máa tẹ̀lé ìlànà àwọn ọ̀tá Islam ká máa tẹ̀lé sílábọ̀ọ̀sì wọn tí wọ́n pa lẹ́sẹ̀ ilẹ̀ fún wa ara tí ó jẹ́ kí Islam ọmọ o. Ṣé àdìbọ́ lọ́wọ́ ṣèṣe Islam yàtọ̀ níjọba ẹ bá ní ẹ̀fẹ́ tẹ̀lé lánàá Islam ìlànà àwọn ọ̀tá Islam lẹ́ẹ̀tẹ̀lé àwọn ọmọ yín ò ní bá yín fẹ́ sùn ẹ wò ní ìsìn àwọn ọmọ lọ alátẹ̀wọ́ wọ́n ní kamalu jap àwọn ọmọ parí ní four thirty five ẹ má gbọ́ mi dáadáa o wọ́n ti di ká fún practical jọ sátidé ìgbà làwọn ọmọ fẹ́ lọ léèké ọmọ yín fẹ́ ṣe graduation sùkú kékeré ó ti gbogbo àyà alẹ́ wọ́n fẹ́ dọ̀bí apàtì ọmọ yín ti agbátàdá ọyọ̀dá àbùsọ̀nà ẹgbẹ́ ṣe súnà ọmọ ẹni sọ ọgbà tí kéfèé ní bá ń ṣe súnà ọmọ ẹgbẹ́ ṣe wẹ́dìn ẹni tí wà kéfèé ní bá ń ṣe wẹ́dìn ẹ̀dọ̀ bóò lẹ́sẹ̀ máa gbóòórùn ìsìlámù báwọn. nítorí afẹ́ kẹ́kọ̀ọ́ afẹ́ rajà afẹ́ tajà afẹ́ múra afẹ́ jẹun afẹ́ mumi gbogbo ìṣẹ̀mí ayé wa ẹ má jà pẹ̀lẹ́ ìlànà àwọn ọ̀pá Islam kọ́lọ̀ kó lànà lójú afọ́lá tó jẹ́ kí Islam ọ̀jáde rẹ̀yìn ugu dúníyà wàkàrà híyà tùlùmọ̀ àdìsí mẹ́ lórí anífẹ́ ayé àdẹ̀fẹ́ ẹ̀kú ìfẹ́ ayé lọ̀pọ̀lọpọ̀ ò ṣe darí ọmọ síbi Islam ìfẹ́ ayé táyé bá ti jókòó sẹ́mi èèyàn ò ní fẹ́ gbọ́tọ̀ lọ́mọ èso ọ̀wà tó tù wà pé ayé òun náà ni ẹ máa lé kí o kódà tí mò ń sọ ìdílé àwọn àfáà fún ọlọ́run fi kéwù gbé wọn ga gbogbo ọmọ wọn bá kú lánà kí ìlànà ìwé ìlànà business wọn kú tí a bá di pé ọmọ wo ló fẹ́ jogún tí a over and sell those rubbish tí a tọ́ sọ bàbá àwọn ẹni gíga àtọ̀sọ́mọ tó lè kéwù àdánwò ni ọ̀jẹ̀ kéèyàn ọjà àfà ọmọ rẹ ọmọ ẹ̀kọ́ ọmọ lọ́mọ kankan tí mo kẹ́ ọmọ lọ́mọ kankan ọmọ rẹ ọba jẹ́ mẹ́dùkú dọ́kítọ̀ jẹ́ ọmọ kéwù dókítà abdulhadi aminu ọlọ́run bá ń ṣe dáadáa fún wọn ọ̀rẹ́ mi dáadáa ọmọ ìyá mi yẹn dókítà consultant àgbà àgbà onímọ̀ ìṣègùn onímọ̀ eh, medicine hafidul quran mukikinum ìtàkálùmí ìbílẹ̀ àròbí yà àbá àtúgbọ́ lárúbáwá àwọn ọmọ yàwá pọ̀ bá àtọ́jẹ́ pé èyàn lè jẹ́ pharmacist ó lè inú ọ̀rẹ́ wa kan pharmacist dáadáa pharmacist Ibrahim pápá yẹn bá kọ átíkù lórí Facebook wà ní mo mọ̀ rò pé àwọn kàáfẹ́ ilé ń ṣe nǹkan ní ìfáwọn oníkẹ́ ogun ọmọ wa kì àáfò ti sọ fún wa pharmacist dẹ̀ ni àwọn èèyàn pọ̀ báyẹn náà wọ́n pọ̀ gidi sọ́jọ́ pé ọlọ́run ṣàánú wọn fọ́mọ̀ ìyá ìbàjẹ́ pharmacist jọjá àfà àfà àṣeik aliusaf alipharmacist ọmọ ìyá ìjẹ́ sociologist àṣeik aliusaf asociologist gbogbo tọ́mọ yóò bá ṣe ẹmọ yọ̀ lànà ìsìláàmù fún ìfẹ́ ayé ti gbé gbogbo wa lọ ìfẹ́ ayé olóṣù àwọn ẹlẹ́ àdórí social media wọ́n ti sọ ìjáàbù gan di à ń polówó ọjà tiktok ìní ọyọ nìkan ọ̀bùn irú ẹ̀ lọ́mọ kan tọ́jọ nìkan ọ̀bùn dé òní ìfẹ́ ayé ni ẹmọ ìjọ kẹ́ ń sọ kó òfò ni ìfẹ́ ayé ó lè rẹ́ tó nífẹ̀ẹ́ ọlọ́ọ̀kọ́ lọ ọyọ nìkan ọ̀bùn kó tó wá gbé kámẹ́rà ẹ wò mí bí mo ṣe ń sorí ibú ta lọ sọ fún gbà tó o bojú ìfẹ́ ayé ló fi gbogbo wà ìfẹ́ ayé sọ àwọn àfáà náà débi pé ah, kálẹ̀ bàbá wa náà àfáà ní wá o àfáà ní ìgbà náà lèsì kọ̀fẹ́ dé fìlà kò rí láwà nìmọ́ ọfẹ́ mọ̀ wọ́n sùn kóhun náà dé fìlà kágọ̀ pé orí mi wà ń bẹ́ o àlára mù ni ṣùgbọ́n ìjọ wo ni wọ́n rí lọ́ọ̀yà barista kọ́mọ ewé láwà ní kiri tí èsẹ̀ tó já àfáà àmà ọ̀dẹ́fẹ́ barista lọ́ọ̀yà ni wọ́n tẹ́jọ́ ọmọ ìyá wa tẹ́lẹ̀ tó máa wú láwà ní. ṣùgbọ́n wọn kálukú wa náà sáfẹ́ ṣó pé ààyè wa lọ́ọ̀lẹ́dẹ́ wọn wá ra mọ́tò kan lónìí the first thing kálukú náà ti aláyé kẹsẹ̀ nípa àwọn afáwa gan ayé wà lọ́dọ̀ wọn ń sòwò wọ́n dá ayé lè máa wá wọn sọ̀rọ̀ o ayé láàmà wá kí o ayé ni kálukú wá kí bá a àìmọ̀kan àwọn èèyàn ní máa pa ìsìláàmù mọ̀ tí ṣòro bá ń ṣe wá ebi ń pa wá afẹ́ gbàwẹ̀ afẹ́ rajà afẹ́ tajà afẹ́ níyàwó afẹ́ lọlé ọkọ afẹ́ kọ́lé afẹ́ kó lọlé tuntun à ń gbóhùn kankan nù lé wa tí ló yẹ ká kà bẹ́ẹ̀ àìmọ̀kan ṣàwọn èèyàn. ìyẹn la ṣe gbọ́dọ̀ ṣègbìyànjú lórí báwo èèyàn ó ṣe kúrò nínú oko àìmọ̀kan àtàmọ̀. jama alifakuru ara ń tọ́ kí ìsìláàmù ọmọ ajáde rẹ̀ òsì wà ń bẹ ń ibi bá ti wá rí wá gba búrẹ́dì díẹ̀ ibẹ̀ ni wọ́n ṣe kéne láti ní mẹ́tàlá náà ọmọ ọdọ́gbọ́n pààyàn sí ẹ wá jẹ búrẹ́dì ẹ wá jẹ ráìsì sọrọ ẹ wá jẹ ẹran léyà tí bí dá wà oúnjẹ wà torílẹ̀ ẹjọ́ gbogbo wa ẹ jẹ́ ká ṣàkíyèsí òsì kò sọ wá do lórí ibú àwọn sàádó wà sàdó lóṣù wọn ó sì wà lùtà náà tó sì bá wà kò ní àmọ́ torí ẹ̀sìn ìsìláàmù ẹ jẹ́ wá fi pọ́ǹkì méjì kan kí rọ́bà náà. jama ẹ gbọ́ mi dáadáa ara ń tó jẹ́ kí àwọn èèyàn ọmọ ìdílé ìsìláàmù tó lọ lẹ̀ alùbálà àdánwò ń sáwọn èèyàn ilẹ̀ yẹn máa tẹ́lá sáré ibi bá dẹ̀wò ń àwọn èèyàn yìí àdẹ̀wò yẹn kó oríṣi méjì ìjọba gbọ́ mi mo máa mọ̀ sọ́dọ̀ ọwọ́ parí ó sọ àwọn èèyàn bíi pé inú fámìlì kọ̀ọ̀kan iná ìsìlámù jáde rẹ̀ àwọn àdánwò kan bẹ ọlọ́run ló wá ọlọ́run dẹ̀ kí ló ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون jàmáà mọ̀ ń sọ fún yín lónìí ìwọ pàdánwò ìbá bá ọ̀tá ọlọ́run ní ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ayébí ló sọ bẹ́ẹ̀ sọ́lá rẹ̀ sọ́lá ẹ lọ kárí iná wà bá nífẹ̀ẹ́ rẹ̀ yọ ọ̀bà èso àwọn àdánwò wo ló lè kàn kébi ọmọ ọ̀pọ̀ àdánwò tẹ́bí bá ń pọ̀ orí kéékèèké oróúnjẹ ìwọlọ̀ lásìkò ìwọlọ̀wà wà láàrin ayé fún rẹ̀ báwọn wà láì ọ̀fẹ́ jẹun òrówó jẹun ọ̀fẹ́ jẹ sàárì orí kan jẹ sàárì iléyádé òrówó raṣọ òsì ń ta ọ́ òsì tó ń tọ́ ọmọ ṣàdúrà ni ọmọ tó wà nù kádàrá rẹ̀ tó o bá ṣe òògùn owó nù kọ́ ya wèrè tó bá sí pé òsì lọ́wọ́ àbẹ̀ tí lòsì lọ́wọ́ àbọ̀ lọ ó kù lólóòsì ọmọ kan bí adìẹ ni ọmọ gbé bí ajá ni gbogbo ẹ tó ní ọmọ ẹ tó ògùn fọ mo ń wọ ọmọ yahoo kan ti kọ lórí Facebook ní olú èmi náà ṣe ààrẹ ló ń gbó kò sínú kádà rẹ̀ tẹ̀lé ìlú ọlájẹ́ ẹ̀zọ́gbò ó ṣe ya ajá nu ajá first class plus first class plus ní gbogbo bí mo ti ẹ̀gẹ́ tó jìyàn ju ajá lọ ní gbọ́ mi mo ní àwèrè ah, láìsẹ́sẹ̀ lélẹ̀ ọlọ́sàn-án wọn ṣùgbọ́n tó bá wà lọ kádàrá rẹ̀ wà láì ò níbi kan ṣògùn owó kéde olówó ṣóògùn owó dá bàbá ṣe ṣé èmi Dangote ṣe ṣé a ṣe Kọ́lá ṣe ṣé èmi Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá ṣe. ṣé aládẹ̀wò ọlọ́ọ̀ládẹ̀wò ọmọ ṣe wá ìyàwó ọmọ kú ọmọ lè kú ebi lè fa wá àlejò ebi ọmọ pa wá. ṣé wá rí sábà wá wo ẹnìkan àdẹ̀wò wá sí ọ ọlọ́run ṣe kí ni. onífẹ̀ẹ́ rẹ ọlọ́run ṣe báwa náà kéré àdánwò káwa náà fi pa wa rẹ́ ọmọ méjì ti kú rí kan tí bọ̀bọ̀ sọ rẹ̀ ọmọ mi méjì kú njọ́ kan èmi náà mo tún ṣe lè máa mú tí mo kí n sọmọ tó kú ebi pèmí náà àwọn mi tún ọba sí ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ o anábíàsálà mímọ méje mélòó ló kú

ìtọ̀ èèyàn gan ó ti máa dìbò fún ìjẹ́ ó ti máa dìbò fún pé èèyàn bá sóga òun ọmọ ilé àwọn aládùúgbò kì àdàbí ọmọ rẹ̀ mẹ́fà kú nínú ọmọ méje ta gbogbo àdánwò yẹn rí náà wá sáàdẹ̀bí torí ẹ̀ lọ chọ́ọ̀chì sókòdé ẹ̀ lọ jẹ́ ẹgbẹ́ ayé ẹ̀ ọmọ wa bá wa ẹlòmí ọmọ alálàkalà ẹlòmí ọmọ gbogbo àwọn àdánwò tó bá wá ìgbà pé bọ́lọ́ ti ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run tó wá ti sọ́dọ̀ yín fábì máa kásàbá ti àyèdè kọ̀ wàyà fún àrùnkẹ́sí ọlọ́láwà tuntun ṣe yín ẹ bá ẹ̀ náà ẹ̀yìn náà fà gbogbo ọba nàbí àyùbá alẹ́ ìsàlám ṣe Musa wàhálà

lera wọn àwọn kan ní àwọn ayé ni wọ́n àti tó ń ló le jù àwọn àjọ ọmọ rẹ̀ jẹ́ nígbà ọmọ tó dúró àjọ pọ̀ ọmọ jẹ́ náà. sọ àwọn èèyàn di pé wọ́n wá ń fò Ise Islam iṣẹ́ tí mo sọ lókè òun náà lọ́fà iṣẹ́ àwọn àfáà ni ọmọ jẹ́ ó yá pé máa ń wà ó wá láwọn kejì ó lè jẹ́ spiritual ní ọ̀rọ̀ síhìrù mọ́sù nílẹ̀ Yorùbá yìí àwọn aláburú pọ̀ mo dẹ̀ ń sọ fún yín kò sí fámìlì tí wọn ò fẹ́ sí tó bá ń dáa fún àwọn kan wọ́n fojú burúkú wọ̀ àlẹ́bẹ̀sà ní àlàáìnà hak àwọn olójú lóòdodo wọn bẹ̀ ṣùgbọ́n wọn lágbára kọjá kádàrà tó bá di tó ń dá fún ọ ọkẹ̀dì pé mọ́tò rẹ lásìdẹ́ǹtì ni ọkẹ̀dì pé wọ́n dọ̀ ọdún bíi sẹ́ni ọkẹ̀dì pé wàhálà kan sà ń fi ọ ó lè já àárẹ̀ kan ní oṣù sí rúlì mọ́rọ̀ dùn bẹ gbogbo ẹ̀ lọ́wọ́ àná tíra àfàwọ̀ àsọ́rí mẹ́lì bàtà páàrí ọkẹ̀ mọ̀ sí àárẹ̀ tó ń fi ọmọ gbogbo tó ní pé àwọn ò rí nǹkan kan wọ́n máa wo torí fáwọn èèyàn wà mọ́ lọ́hùn wọ́n wà ní ẹ lọ fẹsẹ̀ létọ̀ ẹlòmíràn wà dẹ́lẹ́bọ ni wọ́n bá kú sí kété ò nídìí Wa àfá àfẹ̀jẹ́ ni ọlọ́run tó máa ń ṣerú kíyà wọ́n pọ̀ ń bá dà wọ́n ṣerú kíyà fún wọn abatu sauda oyin zamzam zaitun abatu rashad eh, zafaron gbogbo ẹ̀ pọ̀ wọ́n á lò fún ewé síbírù èyí fi wẹ̀ ń bẹ́ ń bẹ́ pé àfàsíyàn ọmọ ètò òfin máa para ń bẹ́ ń bẹ́ mẹ́wàá ọwọ́ kú mẹ́wàá wọ́n máa tí sàánú àárín ọ̀sẹ̀ mẹ́ta títí ò lè kan fi máa tí ìtẹ́ ìwọ́n máa fura pé nǹkan yẹn ń bàjẹ́ ìmí ilé jẹ́ pàjẹ́ ló gán bẹ lára rẹ tó kó sí ọlá rẹ pàjẹ́ lọ sọ̀tọ̀ wá ṣerú kẹ́yà wọ́n wọ àfẹ́ ẹ̀yìn máa ń lò lálẹ́ ẹgbọ́n máa ó ti máa pe nǹkan mìíràn lọ tó o kú bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ àná ni. bàbá ọ̀rọ̀ fẹ́ fi parí wá bá a ṣe dé ẹ ọ̀rọ̀ méjì wá lọ mo ní ọ̀rọ̀ yín máa fi parí wá sí wá ṣe rí èsì tẹ́lẹ̀ ọ̀rọ̀ mo fi wá parí ni mo parí. ẹ má yà èmi ọmọ akéwì ní sáré kọ́ọ̀lẹ̀ wà láìkò tí ó ti gbogbo pé àfọwọ́ àzùmù bàbá àmọ́mù wọn sọ ńgbà táwà dé ó wá ń káyà Kùránì èmi wá ń dọ́dọ̀ ní ah, aláwọ̀ àkùrà ìjọba wà àti ṣe lónìí sì ní lọ mi fi parí àti. ẹ tún mú ní orin kan wá alákúlù kọ́ bàbá mú àyà tó parí sọ́rọ́fùlì káàsì àyà tá àyè má ka gbogbo ọjọ́ ọjímọ̀ yìí àfàwọn ọjọ́ ọjímọ̀ kọ̀ọ̀kan tọ́lọ̀ ọ̀bà jẹ́ aráyè kàkà ọlọ́ni wà máa ń ká náà yẹ́rì bí ó lè kọ́ bí i ọjọ́

tí àwọn tó lórí sọ òun lọ̀rọ̀ yìí ó ní alákùlù ṣe in mọ́kànlá lọ àbá pílò ó ní sẹ́rí gbogbo tó bá ti yàtọ̀ sọ́lọ́ Ṣàngó bá pì ó ní gbogbo tó bá ti yàtọ̀ sọ́lọ́ ìranù ni ìbàjẹ́ ni ìrégbè ni ọ̀lẹ ni aláìlágbára ni òkè Ìbàdàn ọ̀lẹ ni Ọ̀ṣun Òṣogbo ìranù ni Ṣàngó aláìlágbára ni ọ̀fẹ́ ọ̀lẹ́ni wàkúlú náà yìí lè láàmà alátàzà ìlò sẹ́rí gbogbo tẹwà rò pé à ìdẹ̀ra dé ìgbádùn dé ipò ńlá dé ìkẹ́ dé láàmà alátàzà ìlò wà láì president Buhari is the president of Nigeria president Yar'Adua ipò yẹn báyìí ló nàbí bẹ́rù sàáyílé báyìí nù bàbá ó ti kó mbẹ́ làwọn adésínà former governor só ti jẹ́ governor mọ́ ajímọ̀bí ó pọ́dún mẹ́fà tó kú lọ́sẹ̀ yìí ìjẹta àbí ìjẹrin náà sọdún mẹ́fà bàbá ajímọ̀bí àbúrò ajímọ̀bí kú náà lọ́sẹ̀ yìí náà ẹ̀gbọ́n kú lọ́dún mẹ́fà sẹ́yìn àbúrò kú bóyá lánàá àbíjẹta mo ti kọ̀ òun náà darí lọ lẹ́yìn sí lẹ́yìn ibu ni bàbá akala wa bụ onye ní sẹ́mìtúmọ̀ táwọn ọmọ akálà tó ń jà sógbó, wọ́n ní lọ wú akálà pé akálà ti di wàhálà, wọn se DNA test. Ẹyin ẹ̀ka lọ ni èmi tí mo jẹ́ àfọ àjọ tó ti di lọ. Ẹ gbọ́ ni àwọn ọmọ akala ń jà sógbó. yẹn

wọn ò tó ní jí ẹ sọ̀rọ̀ bí àbá àwọn ẹ̀ní sọ lọ́rùn àwọn ọmọ tẹ́ nínú wọn tó láwọn òkú ní torí fẹ́ jà sógun ẹ̀yin tẹ́ lógún ẹ̀yin sì jí àánú sáré ẹ̀ ṣe bẹ́ẹ̀ bí wọn gbádùn ìlú sáré tẹ́ bá kú gbogbo tẹ́ lè kàkún gbádùn yóò kú bẹ̀ tó bá rí bẹ̀ ọlọ́run nìkan ni òun kú ọlọ́run ń ká kọ́ bá ẹni tó fẹ́ kọ́ lọ ọ yọ́nú sóhun ẹni tí ó fẹ́ kọ́ rò wọ́n dàrú níwájú ọlọ́run fọ́lì ya àmàlà àmàlà òsọ́ọ̀lẹ̀ ha iṣẹ́ rẹ̀ ni kọ́ máa ṣe iṣẹ́ rẹ̀ tó wà níbàmú pẹ̀lú ìlànà kùránì àti súnnà iṣẹ́ rẹ̀ tó jẹ́ pé múkúlì so ń fi a ó ní ìkíláàsì fi tílíkùmọ́lá àmàlà àsọ́ọ̀lẹ̀ ha àwọn iṣẹ́ rẹ̀ yẹ ó ń ṣe wọ́n bọ́lọ̀ ń ṣe fẹ́ nílànà bàbẹ́bì ṣe ni ó ṣe wọ́lá yóò ṣeré kéde ìbá àdáti rọ́bìnrin àdá ẹ gbọ́dọ̀ fẹ́ bọ́ pẹ̀lú ọlọ́run ẹ má jọ ẹ̀dẹ́ olóògbé mi o. ẹ má jọyìn ẹgbẹ́ burúkú o fàlíyà àmàlà ń sọ́ọ̀lẹ̀ ha iṣẹ́ eré ni ẹ máa ṣe ẹ kí ni o ọ̀gá afẹ́ eré nìrún o ẹ máa lọ ájì ni o ẹ gbà àwẹ̀ rọ̀mọ́dọ́n kú ni o ẹ tìlàwà kùránì kú ni o ẹ lọ úmúra kú ni o ẹ ṣe dáadáa sóbì yín kú ni o. ẹ̀náwó sí mọ́sálásí kú ni o ẹ̀sọ́ṣọ̀ ìsìláàmù kú ni o ẹ máa ra kùránì lọ fáwọn ọmọ iléekéwú kú ẹ ra jẹnẹrétọ̀ lọ iléekéwú lọ mọ́sálásí ẹ ka àga sáwọn iléekéwú ẹ máa fún àwọn tí ń káwọn èèyàn lẹ́sìn ẹ fún wọn ní gbogbo support ẹ̀ bá ṣe فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ẹ má lọ mẹ́bọ mọ́ Ọlọ́hun tẹ́ ẹ bá mẹ́bọ mọ́ ẹni tó bẹ́ẹ̀ lè

gẹ́rù mùsùlùkìn wà lákàfẹ́ má jẹ́ wá ní kékeré àbí ẹlẹ́bọ ọlọ́run jẹ́ kú mùsùlùmí òdodo ibi àti sàṣìṣe ọlọ́run torí jẹ́ wà ibi àti sọ́dá ọlọ́run jẹ́ abánú àlùjá ìlú wa yìí ọlọ́run jẹ́ òkú láìláì mọ́fí community wa orí tútù orí bíbẹ akówọjọ ẹni tí èkí ló gẹ́lẹ̀ wà ní pẹ̀lú àti ọgbọ́dọ̀ máa kẹrẹ̀ ẹgbọ́n bọ̀dẹ̀ lọ lé kéwù lè wà lẹ́yìn òní kọ́bẹ̀rẹ̀ lè kéwù ẹni tí èsì àtàwọn àfáà lè wà ní lẹ́yìn òní èsì àtàwọn tó mọ̀ kọ́ yín lẹ́sìn kí ìlú àìwá máa develop káwọn màmú ọlá máa jáde nù mí àwọn àbá aláka máa jáde nù mí àwọn mufin aláka máa jáde nù mí kí ìsìlámù ọwá máa lò ọlọ́run ṣe lẹ̀ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta wa